I don't suppose to bring my face, eh? I please hear. Yeah. I'm very strong. And uh, but I want to do this quickly. Because when you have a lot of things to that is piling, good money ma aunty Bola nice to see you ma o ṣe ọmọ eré eré thank you <clears throat> you can see my face um, if I want to sneeze I don't know tí máa ń ṣe lọ tí cover face me, please you permit me because <clears throat> if I I don't want to I can sneeze you know Heavenly Father Bola Folashade say thank you for this moment. I worship you, Lord, because you are God, nobody like you. Is to well known to sad that be So exalted people fight forever. And in Jesus' name, I cover myself and my daughter, my children, all my people all over the world with the blood of Jesus. Father, this is the beginning, second day of this week, Monday, that's 26th of February 2024. Lord, we say, Be that so exalted, be glorified forever. And in Jesus' name, once again, have mercy upon us. Forgive us all our sins Take total control right now. Fill me with your presence. Fill me with your power. Let your will be done on this chat today, in our life, on this place. And your name will be glorified forever. Speak through my mouth. Take total control. Hmm. Let those who bless me, cause those who want to curse me, expose all the evil. I pray for this land. I pray for myself. I pray for my people, my well wishers all over the world. It shall be well with you. It shall be well with me shall be well with our land, shall be well financially, materially, morally, and spiritually. Thank you, Father, because you answer prayer. Father, I dip my mouth into your word, into the truth, into the anointing, into the authority, into the holiness, <laughs> into the sanitation of God, into the power of God, into the authority. Whatever I band, band it. Whatever I lose, lose it now. Speak through my mouth and let people hear under my platform this morning understand what we are going to see. any man or woman that is waging war against this my platform is your standard against all of them yes demote any man or woman that wanted to demote me oh lord promote those who are promoting me promote me as well financially materially promote all of us promote our home our children and our, all our well wishes so shall it be thank you daddy you answer prayer in jesus powerful name we pray amen you are welcome to this platform it's going to be quick one okay um, you can see yesterday I came out because like I don't see my name video. They blocked me from seeing my name video on this my platform. But if they want to send some people to me to cause anybody that calls me, ó máa gbé ọmọ sin ní kọ̀kọ̀ ní gbangba. Ẹnikẹ́ni tó bá bẹ̀ sí mi tó bá gbowó láti gbógun tì mí láti ṣépè fún mi ní kọ̀kọ̀ ní gbangba ọ̀run máa wàá gbé ọlọ́run máa bá mi ṣe ayé ẹ̀ níṣekúṣe because ọ̀rọ̀ Mohbad nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ ní orí social media yìí mi ò rí ẹni tó gbé ọ̀rọ̀ sí Mohbad sórí tó ọ̀rọ̀ tó èmi mi ò rẹ́ni tó sun ẹkún bí ọmọ kékeré bí èmi ó ti yé mẹ́ẹ̀ and wọ́n ti bury Mohbad and I'm saying it to you today wọ́n ti bury Mohbad wọ́n dẹ̀ ti fẹ́ gbàgbé ẹ̀ ọlọ́run àti agbára ọlọ́run tó wà nínú mi òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà wá sí ayé padà wọ́n ti bẹ́rì Mohbad everybody ti gbójú yes wọ́n ti bẹ́rì Mohbad wọ́n ti everybody ti gbójú wọ́n ti announce pé wọ́n ti gbé sí oníkálukú ti ṣojú mẹ́rẹ́ wọ́n dẹ̀ ti fẹ́ carry on operation kan tó tó the mission and the mission i mean the reason they kill Mohbad wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe but kí àṣírí padà tó tú so tí n bá sọ̀rọ̀ kan i have my reason for saying it alright nobody must gang me alright torí I kiss anybody else okay if tó o bá gba owó àbí tó o bá sọ pé most because mo rí tí olórí burúkú kan ọmọ oníkànfẹ́ kan ó ti yẹ yín mẹ́yẹn tó fẹ́ máa sọ̀rọ̀ tẹ́ bá tag mi mímú ẹ̀ tẹ́ bá tag tẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣe pé gbogbo ìpè tẹ́ bá tiẹ̀ máa jẹ́ ti ní o ẹ̀ ń gbọ́ mi ìfẹ́ mẹ́ṣẹ̀ orúkọ yín a lè má pọ̀ mi bàbá ọmọ platform is powerful than yours. It's not by your cry, it's not by your noise. Okay? My platform, I'm telling you authoritative because we commit everything to the hands of God. Alright? Uh-huh. It's not by your noise. It's not by your crowd. Alright? Uh-huh. It's not by your activities, evil, kẹkẹ jókòó kẹkọ kẹkẹ kẹkẹ gbé activities I have my reason for doing whatever I do. Ẹ ẹ̀dẹ̀gbọ́n tọ́lọ́hún. Alright? So you are welcome to this platform. Wùmí ò lè ní ẹ́. Orí wa ò ní yí lose brain wow. o will not have dementia at the age of kin. n dé kí eighty years ọpọlọ mi ò ní dàrú it's a gift ó ti yẹn mẹ́rin torí gbogbo nǹkan tó máa ń jẹ́ kí ọpọlọ kéèyàn kó wọ dementia àti gbàmàdúrà àdẹ̀tì àti jàjẹsára àdúrà so that will not be my portion right so when you listen to me ò ń bá <laughs> so nobody kó tó di pé àwọn kan àwọn kan tó gbé sórí nígbà tó yá everybody are trying to take advantage nobody should take advantage don't come for me tó bá rí i pé à ń ṣe báyìí fún ìwọ fẹ́ wá mi èpè ni máa fi ba tiẹ̀ jẹ́ o mo lè dákẹ́ má sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ abàmì buruku máa ṣẹ̀ sílé ẹ̀ má ta sí mi ma gbógun tì mí àmọ́ mi ò gbógun tì o tí bá ṣe pé mo mo fẹ́ ṣe nǹkan bá tí bá ní mi ní tí bá ṣe for a reason ni you don't gang me you don't control me okay i'm being controlled by God the Holy Spirit ni a ti control àwọn a ti wà control by i mean we have been controlled by some people before not now again Wumi you are a thief although mi ò mi ò ni, mi ò i'm not, I'm not surprised in the beginning of the story eh? when i'm talking people believe that i'm most ń tribal ni ó ti yé bẹ́ẹ̀ yẹn there's some tribal there, there's some tribe that they are not made together in Nigeria go papa there's some tribe that are not made together èyí tó ṣojú bẹ́ẹ̀ may almighty rest his soul may his soul rest in perfect peace ẹ ìyẹn náà ni wọ́n ń pè ní Mohbad ó ṣojú bẹ́ẹ̀ ni ọmọ Èkìtì ò gbúdọ̀ fẹ́ ọmọ Ìjẹ̀bú Ẹ̀pẹ́ láti Ẹ̀pẹ́ yẹn tó bá ìfẹ́ ọmọ Èkó gan o máa tipátipá ló máa fi cope they are not made for each other because of the some tribe they want to and that's why they put themselves on top they want to be leading others. And do you know why they want to be leading others? They want to ruin other people. If you know some people are better than you, àwọn tó better jù wọ́n lọ they will still put themselves on top of those people that they are better than these ones. Holiness wọn ni, ìwà olè wọn ló wà one, wọn, ìwà burúkú wà lọ́wọ́ wọn, and they will tell you that they are better than. Ẹni tó níwà burúkú wọn máa sọ pé ó dáa ju ẹni tó níwà mímọ́ lọ. Òun náà ni social media yìí. They gang because some people want us to be àwọn olórí burúkú kan tó no ní wọ́n wá láti Ìjẹ̀bú kí ló kàn mí kí ṣe gbogbo Ìjẹ̀bú tọ́rọ ọmọ mi náà wá láti jẹ̀bú mọ́ ẹ̀pẹ́ lẹ́lẹ́kẹ́lẹ́kẹ́ yẹn but I've said the truth Wùmí ò lè ní ẹ́ ìròyìn olè ni wọ́n máa ń jà tó bá jalè tó wọ́n máa ṣojú mẹ́rin ni ó ti yé olè ni ẹ́ I don see some video but nǹkan tí mo ń sọ náà ni wípé tí àwọn èèyàn bá ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò necessary ṣe rí ọ̀rọ̀ tó necessary tó nípọn gan ìgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jáde ló ti ṣẹlẹ̀ But because of the noise that is going on, a lot of people don't pay attention to those no, to those words. Bola Mara pariwo torí pé mo gbogbo ara mi ló mo strong. You can see my face, you know that I'm strong. <laughs> Wumi. But my question is this. First, will Wumi take advantage of why do you take advantage of Mohbad Only ní problem níta lọ́dọ̀ àwọn mafia tó ń yọ lẹ́nu àwọn èèyàn béèrè question reason tí ó fi competition against ọba Elégùṣì nínú petition yẹn wọ́n ka few níbi tí mo ti gbọ́ mi ò rí kà but màá tún wò ó màá screenshot ẹ̀ màá tún kà màá tún fi gíláàsì sójú màá wò dada. question number one mi rèé lẹ́ni kí ni reason tí nínú petition yẹn tí Mohbad fi kọ petition against Ọba Elégùṣì pé tó bá ti wá attack òun ó máa sọ pé Ọba Elégùṣì ló ní kàn ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ wípé. ṣé wọ́n jọ ṣe business ni àbí nítorí ọ̀rọ̀ wùmí náà ní pé wùmí wọ́n ló ń fẹ́ wùmí accusation ni although I know that àwọn kábíyèsí ẹ̀ kì í ṣe òun nìkan this is what they do kábíyèsí they do nonsense kì í ṣe gbogbo wọn o in fact go àwọn tó tún praise ẹlòmíì ṣó ti yé mẹ́ẹ̀ wọ́n kàn gbé lómìn náà mọ̀ra ni they do nonsense but gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run expose oníkálukú ni. kí ni díè tí wọ́n jọ ṣe because a gbé pé wọ́n ní Mohbad ò but n sì a gbọ́ pé Mohbad lówó o ilé tí wọ́n ń ṣò yẹn pé Mohbad ló ní ilé yẹn kò ń ṣe pó rent ẹ̀ ó rà ni in fact wọ́n ló tún fẹ́ lọ sanwó mọ́tò àbó ti sanwó mọ́tò nígbà yẹn ṣẹ́mi pé gbogbo àyẹn wọ́n ń sọ oríṣiríṣi but this time around àwọn ariwo tí wọ́n ń pa kò jẹ́ kí àwọn èèyàn rántí mọ́ ní gbogbo àwọn new new things wọ́n bá sọ yẹn tó bá ń sọ nípa Wùmí hmm, alone we cannot get the real details and the real story because a lot of people Wunmi alone I'm still telling you because Wunmi said that she cannot kill Mohbad alone and I'm very sure she never kill Mohbad alone Mohbad was killed Well, together with the ìyàwó ẹ̀yẹn náà láti sọ fún pé gbogbo nǹkan tó bá ti ní nà máa wílẹ̀ fún ẹ bọ́ kì í ṣe gbogbo nǹkan tó bá ní because wọ́n máa gba a lot of owó lọ́wọ́ ẹ̀ àti a lot of things lọ́wọ́ ẹ̀ náà tá a bá sọ kó di gbàgbà báyìí tó wáyé pé wọ́n ti gbàgbé nípa kéèsì Mohbad a lot of things tó wà lọ́wọ́ Wùmí àti tó ń no no máa fi system claim tí ò dẹ̀ nílé sọ síta a lot of things tó wà lọ́wọ́ Wùmí ni wọ́n máa fi system gbà ní ọwọ́ Wùmí tí ò nílé sọ síta nítorí pé olè náà ló bá dé ó ti yé àti gbogbo àwọn tó ní owó bọ̀bọ́ yẹn lọ́wọ́ so the guy is thinking rich but ìgbà tó fẹ́ máa gbádùn ni wọ́n pa yẹn and again ìyá Mohbad i mean ìyá Wùmí tí Wùmí bá ti jẹ́ pé Wùmí ló pa ìyá Wùmí náà ń mọ̀ nípa pípa sí Mohbad kú tó bá ti jẹ́ pé Wùmí o ló pa Mohbad torí ẹ mọ̀ pé mo sọ pé wọ́n set Wùmí up lánàá torí wọ́n sọ fún wọn ti pé babalámi oríṣiríṣi àwọn èèyàn náà ló ti dúró síbi tí wọ́n ti tí wọ́n ti fẹ́ sin wọ́n ti fẹ́ sin òkú Mohbad bọ́n ṣe ni wọ́n sọ tọ́nà ti ẹ̀ ń bà mẹ́ that to tell you that Mohbad died on the on the eleven that on Monday not twelve that they announced. He died on the on Monday But when looking at that boy, and that is why you see, ìgbà tó ń tún lọ exhume òkú ẹ̀ àbí kí ni wọ́n ń pè ṣé wọ́n lọ ṣe wọ́n ṣà lọ wú òkú ẹ rí pé ń jáde to tell you that ó possible ọmọ yẹn sẹ̀ kò dàbí ìkókù ṣe ló dẹ̀ pé ńgbà tó kọ́kọ́ gbé lọ yẹn tí wọ́n kọ́kọ́ ṣe tó ń gbé lọ sọ́sibí ṣe ló dẹ̀ pé ó knock it out are you getting me? a lot of things is surrounding Mohbad's death o if Mohbad actually get money the way they said he has a lot of money olónílé tó wà ní business wo ló fà kí ló lè fà tí ọba Elégùṣì tó bá jẹ́ pé nínú petition yìí mo ṣe ń wò mo ṣe kà á mo wá gbọ́ mo dúró lábẹ́ ẹnìkan tó ka kinní yẹn jáde and I was listening to it what could be the problem kí ló ṣẹlẹ̀ tí o fi jẹ́ wípé ó competition against Ọba Elégùṣì ṣé wọ́n ń ṣe business ẹ má dẹ̀ gbàgbé ní bìgínì wọ́n sọ̀rọ̀ drugs o wọ́n ní Wùmí ló máa ń gbé drug lọ fún àwọn kan ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan náà ti sọ lórí social media yìí what is the issue? Sam Larry sọ pé ó jẹ ó two million pé torí ẹ̀ lòun ṣe ń ná kiri bólẹ̀ nǹkan náà abẹ́ méjì lòun ná pé ọ̀rẹ́ òun pé bí àbúrò lòun ṣe mú pọ́n bá ń jàbí tí wọ́n kú two million is a chicken change compared to torí ilé yẹn ilé tó máa ń wọ́n ni kò lè ilé yẹn ò lè less than ilé yẹn kò lè less eléyìí ò ń ṣowó kékeré ní lẹ́kì omi tó ń ló wà yẹn yẹn with standard of ilé tó ń fi wọ̀n yẹn is a lot of money a mọ̀ pé a lot of àwọn tó ń ṣe bí àwọn musicians yẹn they are into drugs okay and wọ́n dẹ̀ ti wá mu fún rí ní ndl àwọn ndl ti wá mú gbéwùmẹ́rí tó ti wá gbé mu bá tí ẹni ìwòmí náà dẹ̀ ń ṣe kíni tó ń bá wọn jà ṣé wọ́n jọ ń ṣe ṣé ṣé business drug business wọ́n ṣe question tí mo kọ́kọ́ fẹ́ béèrè rẹ̀ má mo ti fẹ́ gbàgbé ẹ jọ ẹ torí Ọlọ́run bó ṣe sọ̀rọ̀ yìí tó wọ́n sọ pé Mohbad ò ní account ẹ jọ kí ló fà á what happen tí Mohbad ò fi ní account wọ́n ní account pé Mohbad doesn't have any account on his own personal account pé mo lọ open bóyá savings o bóyá for my business o wọ́n ní Mohbad ò ní what caused it what is the meaning what is the reason why tó fi jẹ́ pé àkáǹtì Wùmí ló fi ń gba owó why tó fi jẹ́ pé àkáǹtì Wùmí ni wọ́n ń san owó sí what is the reason. nínú owó gbogbo nǹkan tó náà ṣe there is a dirty deal are you getting me there is a dirty deal there is what there is a dirty deal that the boy the girl Wunmi náà mọ̀ tóun náà wà involved they cannot say it out wọn ò lè sọ there is a dirty deal nílé Naira Marley ni wọ́n fi ni wọ́n ti wá gbé wọn yẹn táwọn pé ńgbà kan náà wọ́n ní wọ́n máa ń lo àwọn kéékèèké láti distribute drugs àti nǹkan kan bẹ́ẹ̀ ṣé àwọn pé ń jẹ́ ọ̀kan báyìí mò ń sọ story ní àdúgbò mi I was telling story. But people will be thinking that Otobola Bola talk too much. Parrot, mo ti fi parrot sorúkọ mi. Lórí Auto love three parrots. Ni Nàìjíríà ni adubo ni le ni mi níbi street a mọ̀ pé <laughs> Lagos Lagos no ni o. Ọmọ kékeré báyìí bí àwọn ọmọ four years five years. Àwọn neighbor wọn tó máa ń mu kinní wọ́n dẹ̀ máa rán wọn ní iṣẹ́ láti lọ ra drug ìyẹn kékeré ọmọ kékeré bíi ọmọ seven years ní àdúgbò mi ní ọjọ́ kan ó lọ negotiate mo travel mo dé ni wọ́n sọ fún mi ládùúgbò ẹni tó ní ọmọ yẹn mo mọ ìyá ẹ̀ o kì í ṣe ìyá this time around ọmọ yẹn ọmọ kékeré bíi ọmọ seven to eight years ni àwọn kan náà tó tún jẹ́ bí tínéjà náà bá organize ipe ọmọ ìyá olómi kan tó wà níwájú ọ̀dọ̀ mi ṣé ń gbọ́ o mo travel ń jọ ìgbà tí mo dé ni wọ́n wá sọ fún mi òun ló tàn wọ́n lọ pé wọ́n fẹ́ ra nǹkan kan fún ọ ra indomie ṣó ti eyín ó lọ gbé wọn sọ́dọ̀ ẹnìkan tó jù wọ́n lọ tó jẹ́ gbọmọgbọmọ ẹ understand ṣe rí àwọn ọmọ tí wọ́n gbé yẹn ìyá tiwọn ló nílé ṣe rí ẹni tó organize àwọn ọmọ yẹn tó jẹ́ bí ọmọ seven years ó rẹ̀ǹtì ilé sí three four building away from my house ìyá àti ẹ̀wá rẹ̀ǹtì ilé síbẹ̀ ẹ̀ ń gbọ́ young young young children like that bí àwọn Wùmí ṣe bẹ̀rẹ̀ bí Wùmí bá ní crook brain to this extent wọ́n ti gbé láti kékeré ìyá Wùmí she's a criminal although the majority of police are criminal also náà gbọ́ gbogbo wọn they are criminal nísìnyí wọ́n ṣe fẹ́ refurbish ara wọn Yawumi she is an original criminal everything tó lọ yìí ló mọ̀ nípa gbogbo ikú tó pa Mohbad gbogbo bó ṣe sọ pé ngbà tó wá tó stage wọn ni máa ra property o máa ra property o máa ra property o ṣé o ráwọn tó bá ti ń sọ pé kó wá ra property yẹn tán ni kó wa ra property yẹn àwọn náà ló máa tó wọn bá ti gba property yẹn lọ́wọ́ ẹ̀ àwọn náà ló máa pa ẹ́ bẹ́ẹ̀ ni ní Nàìjíríà yìí wọ́n rí bí ọ̀dẹ̀ wọ́n dẹ̀ ti máa sọ fún náà nọ́mbà wà wọ́n kọ́kọ́ cause confusion between gbogbo ilé òun àti bàbá ẹ̀ wọ́n ti jẹ́ kí bàbá ẹ̀ wọ́n ti jẹ́ kóun àti bàbá ẹ̀ ọdún bàbá ẹ̀ náà bàbá náà máa ń ṣekú pààyàn ìyá ń ṣekú pààyàn ṣẹ́rí property nàìjíríà tówó yẹn wọ́n ń pa àwọn èèyàn these days àwọn èèyàn tí wọn ò pa nítorí property wọn majority of them wọn bóyá wọn jí property yẹn gbé àwọn èèyàn tó ṣiṣẹ́ gbogbo ń sìn wọ́n máa ń pa wọ́n ní nítorí property wọn gbogbo tó ṣẹlẹ̀ yìí part of it ṣẹlẹ̀ ní àyíká mi tó ṣẹlẹ̀ sí lára nǹkan tó ṣe bàbá ọmọ mi ńgbà tó tó sẹ́yìn wọ́n kọ́kọ́ lé wa sẹ́yìn gbogbo tó wá ń ṣe wá ń ṣe sọ́dọ̀ àwọn èèyàn he was now buying no he now took out like important nígbàgbà yẹn they will make sure èmi <laughs> in fact àwọn ò tiẹ̀ rí nǹkan kan up till now bá ṣe wà yẹn a rí anything a dẹ̀ lè béèrè ohun gangan náà ó pẹ̀lú àwọn nǹkan tó ń energize àwọn wùmí yẹn torí pé wùmí ń kọ́ wá láti ẹ̀pẹ́ ẹ̀pẹ́ náà ní lọ́ọ̀mí ẹ̀pẹ́ they are terrible people ìjẹ̀bú ni wọ́n ná ìjẹ̀bú o gbogbo ẹ̀pẹ́ yẹn ìjẹ̀bú ni wọ́n i'm telling you i'm not saying Ondo are not terrible as well because àwọn family mi náà they are terrible everywhere yorùbá yẹn they are terrible in fact nílẹ̀ nàìjíríà yorùbá ló terrible jù lẹ́yìn náà yíbò haúsá ló mú last sorry to say nínú kéèyàn terrible jù Nigeria Yorùbá ló terrible jù ẹ̀yà tèmi ti wá àwa la burú jù they can kill Wùmí máa pa ọkọ tó fẹ́ tó jẹ́ pé eléyẹn tó bá bí ọmọ definitely DNA test yẹn is very compulsory níbi báyìí wọ́n fẹ́ kí n máa DNA test DNA test is very compulsory for that Wùmí Wùmí and tó bá jẹ́ òun ló pa Mohbad kò ní gba ṣìngbá ọmọ ẹ̀gbọ́n ò ní gba ṣíṣì àfi tó bá mú proof jáde pé òun lòun gbé drug yẹn tóun ṣiṣẹ́ drug yẹn tó fi ń lo àkáǹtì òun but tó bá fún mi o rísì tí Mohbad òfin ní àkáǹtì ti dé tó fi kú i'm still surprised how tọmọ bá ń lọ sí skul gan bó ṣe sọ pé òun kúrò létò ń lọ ìlàró yẹn ìlàró polytechnic anyway they are one of the terrible uh, i mean polytechnic ní one of the poli tó terrible ní Ìlaro tó bá ń lọ sí poli even kan tó bá ti wọ second tó bá ti kóòn second tó kóòn secondary school ló máa ti ní account ṣó ti yé yín ní Nàìjíríà níbi báyìí ọmọ ten years lè ní tí mo ti dé bíbá ìlọ́mọ mi ti ní account ní Nàìjíríà ó ní account ní South Africa ó ní account Mohbad ò ní account. Um, ó ti pẹ́ tí ti ń plan ikú Mohbad ó ti pẹ́ tẹ́ bá wo ìgbà tí ó competition yẹn according to wọ́n ní June something ló competition ìyẹn mi kó ti bímọ ọmọ ẹ ti pé bíi three months ńgbà yẹn ṣó ti yẹ yín mẹ́yẹn ó possible kó jẹ́ pé torí ọmọ yẹn náà tó bá jẹ́ torí ọmọ tí ò ń ṣe business drug tí ò ń ṣe drug business ó possible kó jẹ́ pé ókè ńgbà tó ti bímọ tí wọ́n ti ní kán lọ wò wá torí mo rántí gbà tí ẹnìkan náà bímọ tó jẹ́ bíi set àwọn ọba elégùsì yẹn tó kọ ọmọ yẹn sí ẹnìkan lọ́wọ́ ó wá ní kán lọ máa wo ọmọ yẹn wá ní kó lọ máa wò ṣó jọ mí ṣọmọ yẹn jọ mí báwo ló ṣe rí ẹ̀yà píchọ̀ ẹ̀ wá ẹni yẹn ò ní mọ̀ àmọ́ fi sítẹ̀mù ya píchọ̀ ẹ̀ so tẹ́nìkan tó bá jẹ́ pé wà lọ́ndà ọkùnrin kan ìyẹn obìnrin yẹn tó bá pọ̀ wà lọ́dà ọkùnrin kan wọ́n máa gbógun ti ọkùnrin yẹn terminate ayé ṣó ti yé bẹ́yẹn so Wùmí gangan is being planted into Mohbad's life ni o wọ́n plant Wùmí sábẹ́ sáyé Mohbad ni and tó dẹ̀ plant ẹ̀ náà Naira Marley wà náà wọ́n tó plant ẹ̀ ikú Mohbad ó ti ń pẹ́ tán ti ń generate tán ti ń plan ẹ̀ wọ́n wá wèé pé òkè o ọmọ tá a máa fi jù lórí pò lónìí yẹn náà kò ní jọ́ ọmọ ẹ̀ o iṣẹ́ tó ṣe yẹn náà wọ́n máa fi iṣẹ́ yẹn náà tọ́jú ọmọ yẹn ìyàwó yẹn náà máa live life big girl wọ́n máa ní she's a big a máa gò a máa gò fún àwọn bíbí men wọ́n máa ló lówó nítorí ilé ẹ̀ wá ti wà vacant property ẹlòmíì ni o ọmọ mi ló ṣiṣẹ́ yẹn o this is what the majority of those Lagos men tán bìlì pé society àti Ìjẹ̀bú yẹn kì í ṣe gbogbo Ìjẹ̀bú o ṣùgbọ́n Ìjẹ̀bú dẹ̀ abẹ́rí kùrùkù Ìrágùṣì tán ló ti wá yẹn odò Rágùṣì àwọn olówó láti Rágùṣì náà àwọn ọ̀tẹ́dọ́lá ìrágùsì ẹ̀pẹ́ is one but ní ẹ̀pẹ́ ìrágùsì yẹn náà ibẹ̀ ni ògégbò ti wá ògégbò mm, ìrágùsì ọmọ ògégbò ni ògé olórí aláwo olórí àwọn babaláwo ẹ̀pẹ́ ní bẹ̀bẹ̀ ibẹ̀ náà ti ń ṣe ògégbò ló ti yé bẹ́ẹ̀ yẹn they believe in the collecting people's things they believe in enjoyments. They love enjoyment, but they don't want to. They don't want to struggle much. In fact, Ìjẹ̀bú àti Ìjẹ̀bú ló ba Nàìjíríà jẹ́. Ọlọ́run gbọ́. Wọ́n máa ń bìrì pé wọ́n smart gan. Ó lè ní Wùmí ó lè ní Wùmí a lot of deal ó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ Mohbad ó pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ fi cover àwọn ọ̀fẹ́ kí a lot of things wọ́n fẹ́ kàn go down deep into the story many things happen nípa Mohbad ìgbà tó kọ ẹ lọ wo date tán ló kọ data yẹn June àbí July ló kọ petition yẹn three months later ló wá kú three months later wọ́n fún time wọn ṣe kí ni wọn fún time tó fi ṣe ètùtù ayé wọn fi ṣe ètùtù tó bá jẹ́ ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ nínú ikú Mohbad we go down for it ẹnikẹ́ni tó bá ṣe àmọ́ pẹ́ tí ẹ tẹ́ pa sílẹ̀ ń sìn ṣe àmọ́ pẹ́ tí lè jẹ́ tán ṣe àmọ́ pẹ́ tí lè ko tẹ́ bá tún pa anybody àbí tẹ́ sẹ́ pọ̀ tó bọ́lá torí èmi ẹ̀ máa ń lẹ́ráyè alẹ̀ mọ́ mi tẹ́ bá tún pa anybody ṣe àmọ́ pẹ́ ṣe yín pọ̀ sí ni ẹ̀ ń gbọ́ ẹ̀ṣẹ̀ yín pọ̀ sí ni o eléyìí ò dẹ̀ ti wà pardon so if you do any more mistake you go ẹ̀ṣẹ̀ agolo ẹ̀ṣẹ̀ ń kún sí ni òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ ń kún sí ni you go down with it for it. kí ni Bùnmi ò ṣe kí ni Mohbad ò ṣe ní account why Mohbad doesn't have account a grown up boy like that ó ti kú o mo máa play nǹkan kan sìn ilé yẹn wọ́n ti kọ́kọ́ sọ níbi ìkíní wọ́n rò bóyá àwọn èèyàn máa gbójú bọ̀rọ̀ wọ́n rò bóyá wọ́n máa gbójú bọ̀rọ̀ kò lè gbójú bọ̀rọ̀ sí orí àwọn tó ń ṣiṣẹ́ ìgbà mìta bá sọ̀rọ̀ akọ̀ ń gbàdúrà fún wọn lábẹ́lẹ̀ náà ni a lè má sọ̀rọ̀ náà nísìn bí mo ṣe wà yìí gbogbo ẹnu mi ló dàbí pógbó I wasn't having I even do COVID test again that mi ò rí mo wá wò bóyá nkiri tí mo fi ṣe bóyá kò kò ṣe iṣẹ́ mọ̀ pé wetí èèyàn ti ní COVID rí gbà mí ò máa fẹ́ sẹ́yìn wò tí èèyàn dẹ̀ ti jẹun you understand me I wasn't feeling okay tẹ bá rójú mi dáadáa àti ẹ̀ ti múra àti wọ bra gan ó ṣe mí ní kàyéfì ó ṣe mí ní ó difficult somehow to me you know when you are strong you just want to touch your body i just want to be like this. Wumi ah ṣe rí àwọn tó ti tán ta gbó ní street náà dàgbà sí street yẹn you got to be careful about them àwọn ọmọ yìí kò sí nǹkan tí wọ́n lè ṣe ojú sọ design ikú tó fi pa Mohbad bó bá jẹ́ pé ogun ni nígbà tán dẹ̀ pátán àwọn tó bá yọ páàtì náà torí gbogbo nǹkan náà ló ṣe ni wọ́n wá ṣe fún bọ̀bọ̀ yẹn gbà tó yà wọ́n kàn fẹ́ wọ́n kàn take ṣẹ́mọ̀ kan bàbá Mohbad kò jẹ́ kó rí ẹ̀ kó lọ pẹ̀pí ọgọ́ yín tó dàbí ti scorpido yẹn ẹ jẹ́ kó lú yín lọ cool mi rọ èmi hate rọ bí ṣe wà ẹ̀ ń gbà bẹ́ẹ̀ dáhùn wọ́n ti rí yín bíi pé kò sí nǹkankan tá a bá ṣe fẹ́lẹ̀ kò sẹ́nìbọ̀tì tó máa gbà á ṣùgbọ́n àwọn tó ń sọ pé kò lè gbà yín àwọn tó ń sọ pé wọ́n jẹ́ èèyàn yẹn wọn ọ̀pọ̀ tó àwọn tí ò jẹ́ èèyàn àwa táwọn bìrì pé àti jẹ́yàn gbogbo wọn yẹn pátá ẹ̀ẹ́n tó bìrì pé wọ́n wà nílẹ̀ wọn kì í bẹ̀rù ilẹ̀ lẹ̀ mọ́ àwọn tó pọ̀ gan yẹn wọ́n rẹ́dì láti drag àwọn tó bìrì pé wọ́n wà lókè wọ́n fẹ́ máa pa wọ́n fẹ́ máa mú àwọn èèyàn tó wà nísàlẹ̀ láti máa mú wọn pa ó ti yé yín lára Ipe wọ́n rí pé ẹ̀jẹ̀ nǹkankan ni wọ́n ṣe pa ọmọ yín ni wọ́n fi lè pa ọmọ yín bẹ́ẹ̀ bó ṣe pa Mohbad yẹn wọn lè mú Davido bẹ́ẹ̀. ó ti yé torí wọ́n máa fi ọ̀wọ́ bàbá ẹ̀ wọ́n á fi ọ̀wọ́ petroleum wọ́n á fi ọ̀wọ́ owó wọ́n á fi ọ̀wọ́ business àti ipò sí bàbá ẹ̀ wá wọ́n fi wọ̀ ọ́. àrífín sọ́rí yín fín àti ìyá ẹlẹ́yìn tó pa ìyá ìtàn náà náà ti wá mú bàbá ẹ pé a máa fún yín lówó ẹ ṣáà máa sọ̀rọ̀ ẹ máa gbádùn tó máa fi kú a bá ti fún yín lówó business kò dẹ̀ nímọ̀ gbogbo to ẹ ti ṣe sílẹ̀ gbogbo yẹn wá di dandan didi ẹ jẹ́ kó rí yín pé o we have, have you have said that we are not fighting for you guys we want that bushy to stop the same thing wọ́n ṣe fún èmi story mi ó fẹ́ jọ ti Mohbad bàbá ọmọ mi ni wọ́n sọ sí di because kò gbọ́ràn àwọn èèyàn tá a sọ pé wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó bá fẹ́ pààyàn ẹni tó bá lòun wà lẹ́gbẹ̀ẹ́ náà máa ń fẹ́ lò fún ó ní mo ṣe ń pariwo anything tí ọ̀rẹ́ kọ̀ọ̀kan bá ṣe fún ọmọ mi ní school àbí ní àṣìyíká mi I shout I talk I give thanks to God for the Facebook also God bless Maxuba, and the people who created these blue apps eh God bless them God do what God bless them it exposed a lot of secrets See about see Facebook you know Mohbad will be buried just like that and you know why people are getting angry now because ètùtù tó ń fi ṣe náà kó gbà ẹbọ òfin ó ti yẹ ilé yẹn ikọ̀ burúkú máa máa jalù gbogbo àwọn tó ṣe iṣẹ́ yẹn gbogbo àwọn tó ṣiṣẹ́ yẹn bọ́n ṣe dárúkọ ọba Elégùṣì ẹ mọ̀ pé mo bèrè ń sìn pé what kind of wọ́n tì nípa àwọn èèyàn kan wọ́n máa máa fi àwọn tó fi ọba wọ̀nyẹn wọ́n máa fi wọ́n máa máa bú wọn àwọn tó fi ọba wọ̀nyẹn jẹ wọ́n máa bú wọn. let me tell you if somebody help you to some position they don't tell you to go and be killing àbọ̀n sọ pé tó bá ti débẹ̀ kó máa lọ fi pò ọ̀fẹ́ but ó ti di àṣà wọn kó máa ṣe yàmàyàmà ṣó ti yẹ yín àwọn tó jẹ torí àwọn tí torí mo máa ń rí táwọn èèyàn ẹ̀yin tẹ́ bá ti fẹ́ blog tẹ́ bá fẹ́ rí justice ẹ má bú àwọn ọkàn mọ́ we learn our lesson because àwọn tó bá yẹ kó help yín gangan torí pé ẹnìkan ti fi ẹnìkan jẹ ọba ń sìn àbó ti support ẹ̀ nípa pé wọ́n fẹ́ jọba àwa ni pé mo wà ń pàwọ́ àmọ́ nǹkan máa da ìjọba òun rú ẹ mọ̀ pé ní tó bá ń pa èèyàn gan níjọba tí àwọn tó wà nílẹ̀ yìí ni ẹ mọ̀ pé ó fẹ́ borúkọ ọba yẹn president yẹn jẹ́ àtàwọn tó wà ní pàwọ́ ni ọmọ kọ́mọ tó bá ti ràn lọ́wọ́ tí ò bá ti ràn rẹ̀ lọ́wọ́ tó dẹ̀ fẹ́ máa borúkọ ẹ jẹ́ wàá jojú ẹ̀ don't don't ẹ má máa téèyàn bá ṣẹ̀ ẹ́ má sọ pé torí pé ẹni yìí ń kọ́ òun ló ṣe báyìí fún wọn ẹni tó ṣe dáadáa fáwọn èèyàn yẹn kò jẹ̀bi o àwọn olórí burúkú tí wọ́n ṣe dáadáa fún tó wá ń fi ipò tó ń ṣe tó fún wọn tí wọ́n qualify fún wọ́n wá fi ń ṣe ìkà àwọn gangan olórí burúkú tó yẹ kí mọ́tò pa kọ́sọ̀kù fún láwùjọ Wùmí gbogbo nǹkan tí Mohbad nìyẹn rísì tí Mohbad ò ti fi ní àkáǹtì tó máa ṣàlàyé ó dàgbà sí street ìyá ẹ sọ ẹnu ó bímọ kí odidi ọlọ́pàá Nàìjíríà tí ìyá Wùmí bá ṣì tó bá ṣì wà níbi iṣẹ́ kó ń sáàkẹ́ dànù tó bá ìwà níbi iṣẹ́ ó gbọ́dọ̀ gba wọ́n máa gbọ́dọ̀ gbogbo offence tó ti commit kì í ṣe wọ́n máa sáàkẹ́ni kó máa lọ sẹ́wọ̀n ìyá Wùmí as a police Nigeria police police Nigeria police ò gbọ́dọ̀ support wọn àwọn gan tí wọ́n gbójú wọlé wọn everybody ojúkojú ẹnu dírí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ àwọn èèyàn ní pé kí n come to Instagram what is happening in Instagram ẹ jẹ́ kí n ṣì dúró sórí Facebook yìí kí lorúkọ ẹ̀ Davido ti bà Instagram mi jẹ́ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì Davido náà attack attack attack gbogbo wọn gbogbo wọn àti gbogbo àwọn bloggers wọn tó wà labroad àtàwọn Túndé ẹ̀dọ̀n yẹn wọ́n máa rò pé bóyá èmi ń sọ bóyá èmi ayíngbọ́gbọ́n tí àwọn preface bá ṣe ọwọ́ mi mi ara mi náà ti fẹ́ gbẹ̀san lórí Facebook ṣó ti ẹyin mọ́bìlì pọ́wọ́ ka mi wọ́n dẹ̀ lè ránṣẹ́ kàn sáìn àwọn èèyàn tó wà níbí náà kàn dì pẹ̀lú mi ṣó ti yé so ọwọ́ wọn mọ́bìlì pọ́wọ́ wọn ka mi but ọlọ́wọ́ ọlọ́run ka everybody so I will come they you know I do my video on YouTube, on Facebook, they but they spoil it. They try to hide, I mean, break that because we are talking about this Mohbad. On this Mohbad case, a lot of things has happened. Lójoojúmọ́ tó bá rí pé agbẹ́nu lọ́rọ̀ Mohbad báyìí, ogun, àkàìmọye ilé agbára tán ti wọ̀. Àwọn táwa ti ẹ̀ dárúkọ. Ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní bìgínì yẹn, tí mo ní ọ̀rọ̀ tí mo rí nípa Mohbad yìí, àròkò tí wọ́n pa yìí, lára irú àwọn tó pa àròkò fẹ́mi tí ọwọ́ wọn wà mú ní àwọn, ọlọ́run tí wàá fi ràn wọ̀n mí. When you go to TikTok, I have TikTok also. Don't worry, I will. Let me play this one. Oh, wọ́n ní kó máa máa gbé kiri jẹ́ kí go to TikTok. Okay, mo ń bọ̀ TikTok. Mo ní TikTok. Mo rí ṣáàtì kan. Wọ́n ní Wùmí eh, Mohbad ńkọ́, ó rẹ̀ ti lé a tún gbọ́ níbì kan náà sọ pé royalty gan yàtọ̀ sí ètò pa kó tó di pó kú o wọ́n ní royalty ẹ̀ gan pàápàá wọ́n nígbà tó kúrò ipe Mohbad eh, Malia gan wọ́n ló sanwó fún bóyá lára owó tó san fún ló fi ra gbogbo nǹkan tó rà yẹn ni o but Mohbad sì lówó lẹ̀ Mohbad ti make hell of money nígbà tó tó kú Mohbad dàbí Michael Jackson Nàìjíríà ni Mohbad Michael Jackson Nàìjíríà ni bí Oríyọmí Hamzat ti jẹ́ Jerry Springer America ṣé mo pé Jerry Springer America ó máa ń gbé oríṣiríṣi abàmì ìṣòwò wa tá a máa ń rìn pé rọ ni yes Oríyọmí Hamzat sí Jerry Springer of Nigeria ó fi Ìbàdàn Jerry Springer Ìbàdàn ni Oríyọmí Hamzat Michael Jackson Nigeria ó ní ó ní Mohbad he make hell of money wọ́n fi ayé nìyẹn náà lára kó tó kú ṣùgbọ́n láìfẹ́ yàtọ̀ sí ti Mohbad díẹ̀ ìyẹn ti ẹ jẹ gbádùn díẹ̀ ẹ jẹ́ kí Mohbad Mohbad ẹ jẹ́ kó jẹ gbádùn díẹ̀ torí ọmọ titi yín ẹ nígbà tí ń gbá Wùmí tó bá jẹ́wọ́ ló pa Mohbad àti ọmọ ẹ àti wọ ò ní gbà kankan kàkà kéku má wo ẹ ní gbà anything kàkà kó ṣe yàmàyàmà ìjọba ló máa gbẹ́sẹ̀ ní gbogbo ẹ̀ ah bẹ́ẹ̀ ni ò ní gbà anything ó lè ní ẹ̀ ò Wùmí Wùmí you a so Mohbad ló ní kíní yẹn e, gbogbo iṣẹ́ tó ṣe kò ní àkáǹtì kan kírímìnà nàìjíríà gan ní àkáǹtì àwọn amúrọ̀bà gbọ́mọgbọ́mọ wọn ń lo àkáǹtì white ẹni tó ń kọ ní òfin lákáǹtì ok ó ní náírà ló gbọ́mọ fún mi i am not a woman náà Okay, ok obìnrin náà ni obìnrin náà ni wọ́n máa ń bẹ̀ kiri òun náà ni wọ́n fi báyé gbogbo àwọn sínétọ̀ àtàwọn gọ́ọ̀mẹ̀ntì àmì gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà jẹ́ ó ti yé gbogbo ìgbà tó máa ń lọ sí páwà yẹn náà nísìnyí báyìí wọn ti àwọn obìnrin ò ti àwọn aṣẹ́wó wọlé púpọ̀ sí aṣọ́rọ̀ kún ọ̀lẹ́ wọlé torí àwọn tó wà ń bẹ̀ sí ẹjọ́ tó wà wájú ọlọ́run kọjá ẹjọ́ lọ́gbàṣẹ́wó wá lọ́gbé kinní kan wá ṣó ti yé obìnrin ni and àwọn celebrate ló máa ń lo thirties fún àwọn ọba kì í ṣe ọba nìkan náà máa ń kọ́ àwọn aṣẹ́wó fún o wùmí ṣàmọ́ pé aṣẹ́wó ni wùmí ṣé mọ̀ pé aṣẹ́wó ló ń ṣe àwọn aṣẹ́wó tún settle down àwọn èèyàn tún settle down pẹ̀lú aṣẹ́wó ọ̀dọ́ Mohbad náà tó bá ń ṣe iṣẹ́ burúkú àti gbogbo ibi tó wà yẹn náà ó lè àti àwọn oníjọ́ pẹ̀lú ọmọ bọ́mọ aṣẹ́wó iṣẹ́ tó ń ṣe fún wọn nìyẹn but ọ̀rọ̀ tá à ń sọ lónìí sì ah ah mo respect ìran mi alátìmbálá ọlọ́run ló fi wọ̀n mi kí n ṣe yàn two years ago ni mo láàlá yẹn mo kàn déédéé rí ni gbogbo agboolé Ẹlẹ́gùṣì má dàrú o mọ́ etí òkun ọlọ́run mo kọ́kọ́ rí pé Wàsíù wà lórí stage gbà tó yá mi ò mọ bí wàhálà yẹn mo ṣáà pé wàhálà yẹn pọ̀ Wàsíù wà involve ìjì bẹ̀rẹ̀ sí ń jáde láti etí òkun gbogbo atẹ́ gbogbo patí dàrú gbogbo everywhere dàrú parasi dàrú everywhere gbogbo kàtẹ́yẹ ó dàrú mo wá rí pé ó wà ní storm ńlá mo ti sọ mo ti sọ nígbà tí a kọ́kọ́ ṣáàtì o nígbà tó kọ́kọ́ dárúkọ ọba elégùsì mo mà gbàdúrà kó má lọ jẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe DNA liam liam tó bá jẹ́ ọba elégùsì orú iye orú ibò yẹn máa kúrò mbẹ̀ ìbá jẹ́ Tinubu president bola Tinubu ló wà mbẹ̀ ẹ máa kúrò lórí oyè yẹn tó bá jẹ́ ìlẹ̀ pa Mohbad ah ọlọ́run gbọ́ tó bá jẹ́ ìlẹ̀ pa Mohbad ní tí ò rí máa ṣẹlẹ̀ ṣé mọ̀ pé kò tiẹ̀ kí ni ò ṣẹlẹ̀ nínú ṣèbí sátánà òṣòkòtò àbí kí lórúkọ bàbá ìgan tó jẹ́ cbn kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tiẹ̀ tún dájà wọn kan wọ́n yọ kúrò nípò náà wọ́n dẹ̀ rìn káàkiri wọ́n máa yọ ẹ̀yìn kan kò ṣe rọ́ because there is no no right to give no kò sí right to fún anybody láti pa anybody after cheating them after taking their girlfriend after you know kí ni gan ṣé wọ́n I don't understand mo gbàdúrà kó má jẹ́ bẹ́ẹ̀ o. I just pray kó má jẹ̀bẹ̀ Ọlọ́run gbọ́ I just pray I just pray ọmọ ní kó má wá sí Nàìjíríà anybody ò lè pa anybody ń sí tó bá pààyàn tó ti pa tẹ́lẹ̀ o tí ìsàn gbèsè ẹ̀ tó bá pààyàn ń sí o máa àràràn bọ́ọ̀bù lọ́wọ́ ni gbèsè tó ti jẹ tẹ́lẹ̀ nípa pípààyàn o tí ìsàn tó bá tún pààyàn ó máa jẹ́ kíkú ẹ̀ tètè yá ni kò tẹ̀ sẹ́ni tọ́lọ̀ wọn kò sẹ́ni tí àwọn èèyàn gbọ́ ò pé wọ́n pa kẹ́nìbọ̀dì má máa halẹ̀ mọ́ káyọ̀dé anybody ó yé Mohbad ń ṣiṣẹ́ ń kọrin kò ní àkáǹtì níbo ni royalty ẹ̀ ń bo ni wọ́n ìtàn sọ pé Marley à ń san tán sọ pé Naira Marley sọ ibo ló san ibo ló san sí àkáǹtì Wùmí should be old àkáǹtì Wùmí should be old Wùmí should get should be get arrested immediate with immediate effect mo pa láṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti ikọ̀ Elédùmarè àti ẹni tó láìkè òtítọ́ àti òdodo. Wunmi should be get, should, should get I mean get arrested for this nonsense tó bá jẹ́ pé Mohbad kọ́ lé ó ra lé ó ní kò ní ìwọ ẹ̀ ò ní account ìwọ ní ìwọ ló ń control owó yẹn ọgá ọmọ kékeré wọn máa gbà tán kọ́kọ́ sọ̀rọ̀ òwú mi yẹn tán ní ẹ mo ní ó ṣe ó máa máa mọ ọ̀nà pẹ o kò lè ṣe gbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ story yẹn i don't believe it because ó kéré gan ọmọ kékeré but ọmọ kékeré nàìjíríà báyìí tó wọ ọkọ wọn ti rò pé <laughs> wọn ṣe é mọ́ṣẹ́ in fact this time around it's not about uh, people fighting for Baba Mohbad wọ́n fẹ́ gba ogún but some things are cheating wọ́n fẹ́ make uh, rich wọ́n fẹ́ make ẹ̀ big girl you understand me and that majority of it go and check all those big women big girls they will tell you they are just big àwọn tó ti bá wọn ṣiṣẹ́ wọn kò pa wọn dànù wọn high go and check it níjẹ̀bú náà gbogbo àwọn olówó ìjẹ̀bú yẹn tí gbogbo wọn bá ti fẹ́ mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kẹ́ lọ́wọ́ àwọn videos mi gbogbo wọn máa mú wọn wọn yán kí wọn ni ìyàwó wọn máa bẹ̀ sí yọ wálé wọn wọn máa bá wọn sùn àwọn kéèyàn fi èèyàn jọ káwọn èèyàn máa olóyè ìlú kó máa pààyàn káwọn ọba ìlú kó máa pààyàn Eh, báwo ló ṣé ìyẹn ò kì í ṣe jùjú ṣé kì í ṣe pé bóyá tí a bá accept bẹ́ẹ̀ ṣé kì í ṣe pé gbogbo wa ní mental problem a jẹ́ pé orí gbogbo nàìjíríà ò pé níyàn àbí yorùbá especially àwọn tí ọba is to protect ọba jẹ́ aṣojú kó máa protect ayé fàmílétè tí wọn ò ṣe yẹn mọ́ láyé ìgbà colonial mentality wàá ṣe gbogbo yẹn mọ́ àwọn tó bá ní ọdún tó bá ti lọ́ọ́ de orí kò nídìí láti lọ jẹ ọba ẹni tó bá ti dájú tó jẹ́ kó fẹ́ ṣe máfíà ó lè jẹ́ méjì lọ́ba níkiri àlàdé ẹ̀ ń talẹ̀ ẹ̀ ń ta gbogbo ilẹ̀ àwọn èèyàn tó ń pe Elégùṣì ní ọba tí ò lówó he has money hell of money you don't know gbogbo ilẹ̀ tán ti tà yẹn náà máa tún tútà fún ẹ tí bàbá wọn ti tà tẹ́lẹ̀ náà máa tún tútà ẹ mọ gbogbo lẹ́kì yẹn ni gbogbo ilẹ̀ yẹn tó fi ń jọba tó máa fi sọ pé tí àwọn ti bí náà sọ pé àwọn jẹ́ wọ́n tọmọ Ìjẹ̀bú Òde mọ́ lẹ́kì torí wọ́n fẹ́ jọba ni wọ́n fẹ́ talẹ̀ ni kán balẹ̀ olóyè kan tún tútà wọ́n rówó obìnrin dẹ̀ wà àkàìmọye ọmọ ní tíátà tó gbé ọmọ ọmọ ọmọ bá yẹn dání ọlọ́run gbọ́ ó ní ọba ó ní ọmọ kan sítórì kan tó gbé wá fún mi lady báyìí dúdú mi ò mọ orí sì ṣá ọba elégùsà according to mi ò lè fi mi èmi ò rí sábà pé mi lè bú yín pé ṣẹ̀rẹ̀kẹ́ pọ̀wọ́ torí pé ìwà lórí ibẹ̀ yẹn bọ̀ ti wà tẹ́ tẹ́ báwù tó bá jẹ́ tòótọ́ ni ah, ó lè ní ẹ̀wù mi. Wùmí mọ̀ tó pa Mohbad wọ́n pa wọ́n pa Mohbad tó torí Wùmí àti orí àwọn owó ẹ̀ nǹkan tó iṣẹ́ tí Mohbad ṣe sílẹ̀ wọ́n dẹ̀ rí Wùmí Mohbad wípé kò qualify fún owó yẹn wọ́n dẹ̀ rí pé bíi pé kò qualify láti gbádùn láyé wọ́n dẹ̀ bíi pé ó ti jojú ẹnìkan bíi pé ó ti ṣẹ̀ṣẹ̀ nìkan wọ́n wá ní kó lọ jojú wọ́n ní kó ẹ̀mí wọ́n wá ní bí orin ọ̀gá ẹ̀ ṣe pé ó ti jojú ayé ò tún lè máa jayé. mo gbàdúrà ọlọ́run jọ o má jẹ́ kí ọmọ yẹn jẹ́ ti lẹ́gùsì o tó bá jẹ́ ti lẹ́gùsì elégùsì má máa kó lórí oyè ọlọ́run gbọ́ kí má ṣe rọ̀ nǹkan kò sí bó ṣe lè wẹ́ mọ́ ọdún ìyàwó ẹ̀ ló máa dùn mí fún kò dùn mí fún kò lè tó ṣì kó ilẹ̀ àwọn Nigerian police tí wọ́n kọ̀ tí wọ́n ṣiṣẹ́ yẹn they must be sanctioned also ẹni tó pè wọ́n tó ní kọ́ má ṣiṣẹ́ yẹn náà ọba elégùsì ọba elégùsì if you are being involved in this issue get ready just resign from your post. tẹ bá wà involved ni o tẹ́ẹ̀ bá dẹ̀ wà involve ẹ tètè declare ara yín pé ẹ mọ́ rí o ẹ má silence mọ́ o because it's going to cost you a lot of things. Ah. ẹ̀yin máa bí ọmọ títí yín mi ò accusation ni o tí ẹ bá mọ̀ nǹkan ẹ declare ẹ má sọ pé ẹ má mute mọ́ lórí ẹ o don't mute just tell them it's not about uh, i'm connected now it's not about i'm big now it's not about i'm connected with nikon now no ọba is ọba àmọ́ pé we are connected we are connected all over Nigeria ẹ tún jẹ́ in-law gan fún àwọn haúsá ìyàwó yín kejì wọ́n ní fúlàní ni kò sí problem but tẹ́ ẹ̀ bá mọ nǹkan kan ń bẹ̀ tó jẹ́ pé ó kàn accuse yín ni láti bà kàrí àyín jẹ́ ẹ sọ̀rọ̀ torí èmi làálàá láti mo ní mo látúnyẹsẹ̀ go nìyẹn o tẹ́ bá dẹ̀ wo platform yẹn máa rí pé mo ti po mo ti promote yín dáadáa rí because ẹni tí mo mọ̀ rí ní through Wàsíù ẹni tí mo dẹ̀ ti kún máa ń celebrate yín lórí Facebook mi kì í ṣe pé fún mi lówó rí o mi ò jẹ́ ṣí ń gbá yín rí o ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ o because ẹ mọ́ máa sọ pé ẹ ẹ president Bọ́lá Tinubu ló wà bẹ́ẹ̀ àwọn kan pè wọlé níjọ́ kan pé wọn ò ní lè rí nǹkan kan ṣe sí wọn kàn lè lọ pé kán lọ shut down ẹ bẹ̀rẹ̀ kan bẹ́yẹn they can't do that because of your single because of you for the crime tó bá jẹ́ pé táwọn èèyàn commit lẹ́kọ̀ọ́ táwọn èèyàn bá sọ pé wọ́n fẹ́ justice gbogbo nàìjíríà sọ pé the whole world sọ pé wọ́n fẹ́ justice wọn ò lè tó torí ẹ̀ lọ ṣe kí ni lọ commit lọ sọ pé wọ́n fẹ́ lọ gbé ehm, kí lorúkọ ẹ̀ àwọn tó bá handle ẹ̀ àwọn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ yẹ kó sọ pé wọ́n fẹ́ gbé wálẹ̀ wọn ò ní tòtórí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ because you have báwo ni àwọn ọmọ tí ọmọ tí ẹ declare tí gbogbo èèyàn mọ̀mọ́ yín àwọn beautiful children yín yẹn obìnrin mẹ́ta yẹn tí olórí Sekinat Sekinat Olúyẹmí ẹ̀ Àràmídé tó bí fún yín tó ń beautiful yẹn kẹ́nìkan wá mú kó wá sọ pé ṣàmì pé àwọn kan tún dàgbà jù lọ nàìjíríà àbí irú ọba akẹ́olú sí orí yín náà tó àwọn tún jẹ́ ọ̀gá yín yes for today ọba èkó ìsíyọ kó wá mú kan nínú ọmọ yín àbí kọ̀ọ̀kan kó wá níwọ̀n jù lọ àbọ̀ba ìlú kan kó wá lòun mú kan ní ọmọ yín kó lọ ṣe ọlọ́run má jò o hmm. ọlọ́run má jò o kò kàn mí o ṣùgbọ́n mo ṣáà ń bá yín bẹ̀bẹ̀ ní ọlọ́run elédùnmarè gbọ́ tẹ bá wò mí dáadáa mí kì í ṣe bẹ́ẹ̀ ni mo ṣe tíkì tó mo ṣe ń bá yín fi sọ̀rọ̀ kì í ṣe bí mo ṣe máa ń sọ̀rọ̀ normally mo ṣe ń sọ̀rọ̀ yín I tell you but mo ń pray kó má jẹ́ bẹ́ẹ̀ tí ò bá dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ come out and debunk it don't mú to ó ti yẹ yín lágbára ọlọ́run aṣáájú bọ́lá ahmed tinubu torí wọn ò fẹ́ ọlọ́run ò ní jẹ́ kí wọ́n rí kú ọmọ mọ́ wọn ò ní fẹ́ kí anybody náà fi ọmọ wọn ṣètùtù ayé àbí kán ṣe wọn ọmọ wọn níṣekúṣe àwọn go ní support torí pé àwọn nìkan kọ́ ni wọ́n rule Nigeria He's say number one we respect him as a president but we have a lot of cabinet together that rule Nigeria that make Nigeria a Nigeria not one person and ẹ̀ẹ́dẹ̀ lè dáràn torí mo dá mi lójú ni pé aṣáájú òní sọ pé kẹ́ lọ́ọ́ máa bóbìnrin sùn káàkiri kẹ́ wọ́n máa dáràn sóun lọ bí ìsọpẹ́ bóbìnrin sùn o tó ti ẹyin allegation ni bọ̀tẹ́ má dákẹ́ lórí ẹ̀ mọ́ ẹ̀ ń gbọ́ ẹ má dà kẹsẹ́ pé mo sọ mi lè speak fún láíláí because ọmọ yẹn ẹni abájọ tí mo fi máa ń ṣépè mo ní mo gba àwọn tó pa ọmọ yẹn ọmọ wọn máa kú ọmọ ọmọ náà ní dàgbà àwọn èèyàn máa bínú sí mi because táwọn ọdẹ àti bá ń ṣépè wọn ò ní respect èpè wọn èpè mi náà máa ń respect wọn mọ̀ pé àṣẹ ni mo fi ń sọ̀rọ̀ kì í ṣe àṣẹ tó ń fi ewé láàrú kì í ṣe àṣẹ tí mo lọ ra tó ń rà mo sàn o àṣẹ ọlọ́run tó dá ayé àti ọ̀run kì í ṣe àṣẹ mọ́nàmọ́ná o àṣẹ láti òkè wá àṣẹ agbára ẹ̀mí mímọ́ people be telling me it's causing because what you cannot take ìjà ìlẹ̀gbà ẹ̀ mọ̀ fi lọ ọmọ ẹnìkan tí wọ́n mi ò tí ọba Elégùṣì tí ò bá ṣe pé ẹ̀ bá mọ ọmọ yẹn rí ẹ sọ fún wọn o pé ẹ mọ̀ rí ọmọ lèyàbò ń ṣe ọmọ yín o mo sọ gẹ́gẹ́ bí ẹni tí mi ò fẹ́ sọ̀rọ̀ yín bad mi ò dẹ̀ fẹ́ káwọn èèyàn jojú yín púpọ̀ ṣùgbọ́n bá dẹ̀ jẹ́ yín náà ẹ jáde kẹ́ jáde tán kẹsẹ́ pẹ̀yìn ni because téèyàn bá ti lè jẹ tó bá ti mọ sí jẹ wọn àmọ̀ díẹ̀ yọ kẹ kúkú wá fèsì nǹkan tí ẹ bá ti ṣe torí ẹ̀ ní fẹ́ gbà kí wọ́n mú kọ̀ọ̀kan nínú ọmọ tí olórí alámìdé tí wọ́n ṣe mọ̀ pé ńgbà tí ọmọ yín kú ńgbà ṣe mọ̀ pé mo jáde mo speak fún yín tí mo speak fún yín pé ọmọ yín tó jẹ́ ọkùnrin ńgbà yẹn tó kú ṣe mọ̀ pé mo speak fún yín mo dẹ̀ wò nísìn pé torí pé ẹ jẹ́ lẹ́kí wọ́n máa pin yín mọ́ lẹ́kí létà ẹ̀yin àtẹ̀pẹ́ máa wá jẹ́ bóyá ẹ fẹ́ dọ̀rẹ́ pẹ̀lú ẹ wá wò pé ẹni tó gbọ́dọ̀ máa jẹ oyè yẹn because people are also Nigerian wọ́n ní mentality kan pé àwọn tó bá máa jẹ oyè yẹn àkọ́bí ọmọ tó bá máa bí tó máa gbọ́dọ̀ lè inherit through yẹn ẹni tó bá máa bí gbọ́dọ̀ tó wá láti surroundings yẹn àtobìnrin náà you understand me ìgbà tí olórin ìṣèkí náà tó wá ti lè bí ọkùnrin bóyá ẹ wá wò pé okay he has to be from Ẹ̀pẹ́ nísìnyí báyìí tó bá ti jẹ́ ẹ̀yin ẹ resign kúrò lórí oyè àbí kẹ́ ẹ jáde tó bá jẹ́ ẹ̀yin wọn ò lè fi yín lẹ̀ o wọn ò lè fi yín sílẹ̀ ẹ̀ lè wọn ò lè fi yín lẹ̀ lórí kéèsì yẹn ọlọ́pàá tí IGP torí wọ́n sọ pé IGP mọ̀ yín tó bá jẹ́ pé wọn ò ṣiṣẹ́ yẹn dáadáa wọ́n máa tún yọ wọ́n wọ́n á tún replace wọn pẹ̀lẹ́ lómi IGP tí wọ́n bá ṣiṣẹ́ yẹn dáadáa ó ti yẹ yín kábíyèsí nìyẹn ọba Akíolú eléko ti ìlú èkó ọba rílé wọn mi ò sọ pé wọn ò láìkó obìnrin o bọ̀ wọ́n fẹ́ ìyàwó wọ́n fẹ́ wọ́n fẹ́ ọlọ́pàá bọ́n ṣe jọ́lọ́pàá wọ́n ní àwọn ìyàwó lóríṣiríṣi kì í ṣe ìyàwó kan ni wọ́n ní ṣó ti yẹ yín mẹ́yẹn dẹ́dẹ̀ tún ti jẹ́ ọba nìyẹn you don't need to do mi ò dẹ̀ rí gbogbo ìyàwó wọn wọ́n ní ọlọ́pàá ọlọ́pàá ni èyí tó jẹ́ um, ìyàwó wọn yẹn tó jẹ́ ọmọ ẹ̀mí ọmọ látẹ́rù ọlágbẹ̀gì màmá yẹn because ọmọ wọn kan ọmọọṣẹ́ wọn kan ọmọ wọn àbúrò wọn kan she's a friend but ó lè má rántí face mi mọ́ you understand me see you don't need to use your power to destroy others you have been on the throne to care for people to represent the tẹ́ bá for good ni but people will be looking for oyè láti máa fi terrorize èèyàn ni bí o sọ pé yìí ní báyìí o ṣùgbọ́n mo kàn sọ gẹ́gẹ́ bí o bí mo ṣe fẹ́ràn yín tí mi ò dẹ̀ fẹ́ kí ayé yín bàjẹ́ mi ò mọ̀ yín púpọ̀ se ti yẹ yín mẹ́rin torí tèmi bá mọ̀ payàn mi ò kì í sọ ṣùgbọ́n gbogbo accusation yìí ẹjọ́ ẹ bá wa jáde kẹ́ bá wa address issue yẹn tó bá dẹ̀ jẹ́ yín ni ẹ ẹ béèrè fún ẹ jáde kẹ́ ẹ kàn bá wa sọ̀rọ̀ kẹ́ ní kí Wùmí náà kó sọ̀rọ̀ kó ṣàlàyé bó ṣe jẹ́ kó ẹ béèrè fún forgiveness gbogbo a máa dáríjì ṣùgbọ́n tó kàn máa ṣẹlẹ̀ ni pé gbogbo property yẹn kò sí kọ̀ọ̀kan tí Wùmí máa nínú ẹ̀ a dẹ̀ máa kàn sọ nǹkan tẹ́ máa ṣe bó jẹ́ pé kẹ́kọ̀ọ́ kúnlẹ̀ fún wa lórí fẹ́ kẹ́kọ̀ọ́ kúnlẹ̀ ní public náà pé kẹ́ sọ fún akẹ́kọ̀ọ́ lẹ́tà kẹ́ tẹ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́nu yín tó ti yé yín a máa dẹ̀ plead pé káwọn èèyàn dáríjì yín but pé káwọn èèyàn ṣe nǹkan ìkà kan lójúkọ̀ọ́ lójúkọ̀ọ́ máa mut kò ní jọ anybody tó bá ti pa Mohbad tí ò bá ti jáde kó sọ̀rọ̀ kó tó di pé wọ́n lọ sí kóòtù gan wọ́n máa dájọ́ ikú fún wọn adájọ́ tó bá lòun ò ní dájọ́ ikú fún wọn ọlọ́run kan máa bá dájọ́ ikú fún wọn fún àwọn adájọ́ náà ọlọ́pàá tó bá lòun ò ní ṣiṣẹ́ tó dáa tó lòun ní fún wọn ní justice ọlọ́run máa bá wa dájọ́ ikú fọlọ́pàá náà ẹni tó bá dùwà lókè mo ti gbàdúrà fàṣíwájú pé wọ́n wọ́n wọ́n torí ẹ̀ nísìn àwọn àti ẹ̀fẹ́ kó ń dá sí ọ̀rọ̀ yìí kó ń fèsì nàìjíríà bó ṣe máa dáa bó ṣe máa ṣe máa wálẹ̀ tó wó máa wálẹ̀ tí gbogbo nǹkan máa dáa kí àwọn tó ti wà nípa crime ọlọ́pàá àtàwọn adájọ́ kan ṣe iṣẹ́ wọn ẹ jọ̀ọ́ wùmí o lè e ah, ní ẹ o ayé mà níkà o wùmí mo fún ẹ twenty four hours wùmí mo sọ fún ẹ mo fún ẹ twenty four hours ikú tó pa Mohbad sọ síta you be sentenced to life imprisonment if you don't say it before the time ikú tó pa Mohbad gbogbo tó bá mọ̀ nú ẹ̀ nítòótọ́ dna test ọmọ sọ pé kán kọ́kọ́ lọ gba ọlọ́pàá kán lọ gba police report kán lọ gba lawyer report kán tó di pé wọ́n lọ ṣe dna test kí ló kọ̀ sí sweat ọmọ lásán wọ́n fi ṣe sweat tó bá jáde lára bàbá Mohbad àbí tó bá jáde lára ìyá Mohbad ìyá Mohbad àbí ìyá Mohbad kan ló bí Mohbad ṣe bó sọ pé bàbá ẹ̀kọ́ fi dna Mohbad ìyá Mohbad àti ti liamu ìtọ́ ẹnu ẹ̀ lásán ni. àbí èékánná àbí sweat lásán omi tó jáde lára èèyàn DNA test is a simple thing. DNA test is a simple thing. Torí a gbọ́ pé wọ́n ti gbé gbogbo oríṣiríṣi jáde pé ẹ bàbá Liam o bàbá Mohbad òkọ́ ló bí Liam àmọ́ pé ìyá yẹn orí tiẹ̀ ti yí ń tiẹ̀. Owó téèyàn bá ti rówó ó máa ń di ó máa ń di wèrè ni when people are not rich you cannot know their attitude tí o bá dán owó wò rí bí n bá lówó bí n ṣe ń ṣe rè bí òṣòwò lọ́wọ́ bí n ṣe ń ṣe mi ìlówó lọ́wọ́ mi pé tó bá ṣe nǹkan fún mi tó bá dùn mí kí n má lè mi. do the DNA test we are not even saying that àkọ́bí ẹnìkan ló kú àkọ́bí wọ́n ti ń pa àkọ́bí àwọn èèyàn ti pẹ́ àbí olórí ẹbí wọn ọmọ tó ń pa bàbá ọmọ mi tó ń pa olori ebi. ẹbí ẹ̀ ṣe sọ fún ẹ olólórí ẹbí ẹ. Wumi Olaya gan o. Wumi, you are very very in fact tó bá jẹ́ bó ṣe rí bá ṣe ń wò yẹn bí mo ṣe ń rí bá ṣe ń wò yẹn nísìn kò sẹ́ni tó lè pa ìbẹ́ta ìnà ohun mi nǹkan tó kàn lè ṣe nítorí ò lè sọ pé tó bá dèlù bòmí ìwà bẹ̀rẹ̀ fún láìfẹ́ ó lè rí láìfẹ́ ṣe pẹ̀lú Mohbad tó kú yẹn ó lè rí láìfẹ́ ṣe bó ṣe tó bá sọ̀rọ̀ ó lè rí láìfẹ́ ṣe mọ́ tó bá sọ tó tọ̀rọ̀ ń sìn ààrẹ ní tó mọ́ bá ti pádùn yẹn tó bá ti kúrò ní ẹ̀ṣẹ̀ ó lè padà ó lè di píríṣà bó ṣe wà yẹn ṣẹ̀lẹ́ ló máa ń lọ ó lè padà di pásítọ̀ o ti understand o lè padà di ẹni tó o ti understand tó máa máa preach gospel tó bá ti ronú kúwàdà tó ti yé but tó o bá sọ̀rọ̀ o ò lè gbé ní society wa o society yẹn máa difficult gan wọ́n dẹ̀ sọ fún ẹ mo rí ní last week mo rí tí wọ́n post ọba kamorudin abanimasa àwọn ọlọ́jà tìlú ẹ̀pẹ́ sí orí pláfọ́ọ̀mù aso mo kàn mọ́jú ni láti ọjọ́ yẹn báyìí tí mo ti rí báyìí mi kàn tiẹ̀ ṣe nǹkan kan mọ́ mẹ́rin ni inú kàn tiẹ̀ bí mi ni because mo gbọ́ pé wọ́n ní nísìn ṣe ni ọba Animashaun bàbá ẹ̀ ti lọ gba oyè lọ́dọ̀ Animashaun nígbà tó ń ṣe anniversary how many years ṣé thirty years ni no how many years ni ọba Animashaun ti wà lórí on the throne let me check it now let me check it ọba Kamorudeen Animashaun I want to check it. orí kíní mo rí pọ́n sẹ̀dẹ̀ sí last week mo ń bọ̀ jẹ́ máa wò ní tiẹ̀ wá bíbá yìí látijọ́ yìí ní tiẹ̀ share anything from masurok masurok kò ebi ń pààyàn ebi ń pa mí bíbá wọ́n fìyà jẹ mí báyìí màmá eh, kò sówó kò sí no no money no friend. ó ah, dẹ̀ tún rí wọ́n sínú àwọn ìyá yìí náà ṣe bẹ́ẹ̀ dèmí tẹ̀ kí o mọ̀mọ́ jù ní ìyàwó Buhari ló kàn mí pẹ̀lú wọn. àwọn èèyàn burú o people are very mean that's why lóun ṣe gbúdọ̀ mi minimize ọba jíjẹ irú ọba èkó yẹn ń sìn kò yẹ kí ọba ju ẹyọ kan lọ́mẹ̀ kò yẹ kí ọba jẹ ju ẹyọ kan lọ́mẹ̀ kí ṣìfù wà everybody kàn tó na ara wọn tó ọba ni àwọn náà tó lọ ju olórí ọmọọba níjọ́sí wọ́n ti ṣe oyè oyè bí ọmọọba ni wọ́n ṣe wọ́n tẹ̀ ti ń ṣe kábíyèsí o kábíyèsí o ṣé wọ́n dìlítì wọn ni àbí kí lélẹ̀ ṣé wọ́n ti mú wọn kúrò bẹ́ẹ̀ ni pé delete wọn ah, last week ni now and this is nine i'm coming. Mm. Mm. ọ̀gá ò lè wọ́n mọ ẹ̀pẹ́ ilé ilé ńlá mi ò rí o. ní february seventeen last week ní títí wọn níbo ni wọn wà níbo ni ọba Kamorudeen wà Wunmi why are you afraid of the test if we do it she will do it now okay ah òun rèé okay picture wọn gan wọn ò jẹ́ kó clear dáadáa president Bola Ahmed Tinubu president Tinubu congratulate ọba Kamorudeen Ìṣọ̀lá Animashaun on twenty four years anniversary twenty four years because I was in Ẹ̀pẹ́ nígbà tó ń jọba torí ọba tó wà ní Ẹ̀pẹ́ tó jọba ń gbà yẹn ọba ọba kí lórúkọ ọba yìí yẹn náà very handsome ọba like that Deji, ẹ kìnnì kan àwọn ọmọ very handsome mà bẹ́ẹ̀. <sighs> on the throne twenty four years ọjọ́ yẹn tí mo sọ pé ọba lẹ́kì tán bá pín wọn gan ọlọ́jà ẹ̀pẹ́ ló máa jẹ lórí lẹ́kì náà ọlọ́jà ẹ̀pẹ́ òun náà ṣe kọngalẹ̀ náà sọ́njọ́ yẹn jẹ́ yẹn tí mo sọ pé à tẹ bá wà lórí iye ń sẹ ẹyin máa ní kiri kan in fact <laughs> ah ọgọ O tí ọ ọgọngọ tí ò lè ọgọngọ tí I tell you tó bá gbọ́ pé ó ga ó lè ní ẹ̀wù mi apààyàn ah! Wùmí olè Wùmí lọ ṣe test lọ ṣe DNA test owó yẹn gbogbo lẹ́yìn gbogbo ẹ̀ pátá àwọn ọlọ́pàá nàìjíríà àti ìjọba nàìjíríà kọ́kọ́ sanction lẹ́yìn gbogbo property Mohbad tó bá ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn wọ́n máa mú gbogbo property wọn kọ́kọ́ sílì gbogbo ẹ̀ pàpà tẹ́ẹ̀ ti jẹ́ kán lọ ah! oh God a máa fèpè báyé yín jẹ́ o ẹ má jẹ́ ń tọ̀ yín mi ò mo kọ́kọ́ mi eh, you know some things because ọtí táwọn èèyàn bá ṣe nǹkan kan màmá wò pé ṣé ah, possible ṣá ṣé lè ilé iṣẹ́ ọmọ kékeré ilé ṣe kínní ọmọ kékeré nàìjíríà. Wùmí ó lè. ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn. Wùmí Látìfù. Canada is expensive. Wumi ole! Money no money no friend. <laughs> Téèyàn your ti ṣiṣẹ́ lánàá, ṣé ò dẹ̀ ní tó bá gba owó lánàá, ò dẹ̀ ní gbowó lè ní mọ́. Ṣé èèyàn máa nọ́kàn ogun ká nọ́kàn tó ká torí mi Ọlọ́run kó bá wa ṣe àwọn ò lè jalè gbogbo mọ́ kéèyàn téèyàn bá ń tọ́jú ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí ọmọ Ima, imagine kó di future nsìn kan fi Bùnmi sí gbòòrò ó máa lóun fẹ́ contest wọ́n máa ní class lady wọ́n tún sọ wọ́n sọ ó sì wọ́n ló lọ yunifásitì àwọn èèyàn project ń protect Wùnmi wọ́n ló lọ yunifásitì yunifásitì wo ni Wùnmi lọ Wùnmi go to no, no University yunifásitì kọ́ university. ni tẹ́mi náà bá fẹ́ sọ fún yín mo wọ lọ yunifásitì mo lè sọ fún yín but iye wo làbúrò máa purọ́ yunifásitì bo ni Wùnmi lọ ta ló ràn lọ ọmọ tó sánlé ọkọ ẹ̀gan tó lòun lọ pólì tóun náà lọ kò kàwé kò dó sí kíláàsì ṣóun ní òun tó wà lé Naira Marley láti kékeré Naira Marley yẹn náà àwọn èèyàn máa sọ pé ẹ̀ fẹ́ ba wọn jẹ́ kí ni wọ́n ṣe láwùjọ they are initiating children they are just trying to destroy people ó lè ní Wùmí Wùmí mo fún ẹ ní twenty four hours DNA test yẹn kò nídìí ẹ lọ rí lọ́ọ̀yà kan ẹ lọ rí gbà ọ lọ́ra àti gbọ́ ọba elégùsù gbogbo Lord of Elegushi should also declare, it should, it should, it should, it should talk to the public. Ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ sí public. Torí tó bá yá, àwọn ọmọ tó bá ń sọ̀rọ̀ yìí, mo máa bá wọn share ni. Mo dẹ̀ máa back wọn up tó bá ti yá. Tẹ́ ẹ bá lọ ṣe, ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe, ẹ jọ̀ọ́. Ọlọ́pàá Nàìjíríà, ah, ẹ torí Ọlọ́run o, ẹjọ́ tó wà níwájú Ọlọ́run kọjá ẹjọ́ sìgá àtìgbò o. Tinubu ò wà ní ẹ lè mọ Tinubu rí kó dẹ̀ ti help yín rí. President Bọ́lá Ahmed Tinubu dádì mi ẹ jọ̀ọ́. Ẹ gbójú mo ti sọ fún yín mo tẹ̀ ti sọ tẹ́lẹ̀. Ẹ tẹ̀ sọ́jú gbogbo wọn wọ́n máa dáràn tó bá ti da wọ́n máa lọ sọ pé Tinubu Tinubu ọ̀ràn wọn ń ṣẹ́ ẹ tẹ sójú ẹni bọ́dí tẹsí lébù ọba Akíọlú ò ṣe máa ṣe yamayama ọba Akíọlú àti ẹ̀gbọ́n màtọ́ yọǹgì bọ̀dí sí wọn ti jọba wọn ò lè ṣe yamayama náà. Wùmí lọ́ṣẹ́ díẹ̀ ní tẹ̀sí yẹn ò ní gba kọ́bọ̀ ṣì ń gbá ara ẹ̀ pé ó lè ó lè ó lè wọ́n ṣe ṣe fún mi tó bá ti rí àwọn tó wá látòǹdó sí ti bá máa rí wọn bíi less privilege bíi ọ̀dẹ̀ òfò lẹ́mọ̀ ó má jẹ́ ń sọ pé máa because èèyàn gidi náà ìwà ń bẹ èèyàn burúkú ti pọ̀ ń bẹ jù ni ẹsìn wọn mọ̀ tilẹ̀ ni bí bá lẹ̀ ṣòfò gan kò ṣe nǹkan gan ọmọ mi ò kàn ní ṣòfò ó lè olè ó máa lóun ra wúṣì ẹ̀pẹ́ náà ni gbogbo yín ná ó bá ti dé mọ́jọ́dá ẹ̀pẹ́ ni gbogbo yín rábùṣì kọ́ rábùṣì ni olóògùn àwọn olóògùn ògùn yìí ni wọ́n gbójúlé wọ́n bá yé ọ́dà sì jẹ́ olè ẹni tó bímọ sílẹ̀ tó máa ń dóró ni tó bá ṣe tẹ́ máa lẹ́ẹ̀ ní yọkú tẹ́ bá mú ọmọ lọ́wọ́ tẹ́ pa tẹ́lómi bá dédé jábọ́ tó dédé jáfọ́ tó dédé kú òjijì a máa máa ṣe kinní kan fún ẹ̀yin Ondo state àti Èkìtì ẹ bá yàtọ̀ fẹ́ fẹ́ yàwó wọ́n bàbá Mohbad kò jẹ̀jẹ̀ kórìí ẹ̀ pé ọgá ẹ̀ bí ọgọ́ scorpido tó pé pé bóyá ẹ̀rọ bíbà ọgọ́ kò sọgbọ́n ṣe bí scorpido sọ pé ọgọ́ lórí wà jẹ́ kórìí yín pé o tá a bá bínú sí yín Ọlọ́run máa bínú ni ní gbogbo òṣì yẹn gbàtẹ́ kọ́kọ́ dénú ilé tó bá jẹ́ lọ́jọ́ tẹ kọ́kọ́ débẹ̀ yẹn tí ẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ bí olórí burúkú gan ẹ̀yìn gan kẹ má kọ́kọ́ sọ pé ókè o tẹ rí o ẹ̀jẹ̀ nínú ilé tí ìbàjẹ́ pé wọ́n ti sọ pé wọ́n máa fún yín four million wọ́n ti máa fún yín two million kan tẹ wá bìlì pé àgbà tó kúkú àlàyé kò kúkú ṣe ẹ ti nílẹ̀ yẹn ẹ jogún ẹ̀yin náà máa jogún ilẹ̀ yẹn gbogbo yín bẹ́ẹ̀ ṣe sáré count gbogbo yín bẹ́ẹ̀ ṣe sáré count nìyẹn wọn ló fi dà pé gbogbo wọn fẹ́ máa jẹ lọ gbogbo wọn bá fẹ́ máa ṣe bí ìranú ṣúgà wọn fẹ́ àwò pé anyway ṣá God is great and God is answering prayer God is answering prayer ọlọ́run ni a dẹ̀ ń ṣe eléyìí náà torí àwọn orílẹ̀-èdè wa ni pé káwọn ọ̀dà má máa lọ kú bí wọ́n ṣe kàn má máa pààyàn pé kọ́ máa pààyàn kọ́ máa pààyàn ẹ má pààyàn mọ́ it's not good to be killing people. jẹ́ kó property wọn kọ́kọ́ sílì gbogbo kọ́ máa pààyàn pé kọ́ máa pààyàn kọ́ máa pààyàn ẹ má pààyàn mọ́ it's not good to be killing people. jẹ́ kó property wọn kọ́kọ́ sílì gbogbo kọ́ máa pààyàn pé kọ́ máa pààyàn kọ́ máa pààyàn ẹ má not good to be killing people. jẹ́ Wùmí lọ ṣe DNA test ẹ mélòó mo pè ẹ́ àwọn mi ò ní ṣe pè fún ẹ mi dẹ̀ ní ṣe pè fún ọmọ yẹn ọmọ yẹn bá máa jẹ ti Mohbad ṣá lọ ṣe DNA test ìtọ́kàn ṣẹlẹ̀ ni pé we want to put Nigeria government Nigeria law into order we want that law to be working we want law of Nigeria to be working we want the system of Nigeria to be working when the law of Nigeria is working the people there will be working things will be working economy will be working but when you people are killing it then everything will not work. We don't want we don't want to be praying and some people will be destroying it. We want the economy to be working. So if the baby is to, uh, belongs to Mohbad or not, it doesn't mean that the baby is going to die. You want no ẹ̀ńtẹ́ So go and do the DNA test please biko what ti yé Emma ẹ like lose láyé ọ̀run máa mọ̀ reason tí òfin ní àkáǹtì tí Mohbad òfin ní county. DNA a máa mọ̀ bọ́dẹ̀ jẹ́ pé ìwọ náà ṣe drug àwọn tó ṣe drug gan ní àkáǹtì. kí ló ṣẹlẹ̀ tó fi three months ẹ ó ti bí ọmọ ìgbà tó bí ọmọ yẹn tán ló competition ìgbà tó competition mo rò bóyá last year wọ́n ní àwọn kan kọ́kọ́ sọ pé two thousand and twenty two ìgbà tó wá yá wọ́n ní two thousand and twenty three yẹn náà ni three months before kò tó kú ló ti ló competition yẹn àní ọ̀rọ̀ tí ó ti ṣẹlẹ̀ yẹn two thousand and twenty two ni ti the other eh, NDLA ni ti eh, bọ̀bọ̀ yẹn náà tó ń nà yẹn náà ló ṣẹlẹ̀ àwọn cases yìí ti yẹn ti pẹ́ of recent recent kí ló fà tán fi go after lẹ́yìn tó bí ọmọ ni ni wọ́n go after ẹ̀ gangan. let me tell you this story ṣé tí n bá sọ̀rọ̀ fún yín sí ẹ nàìjíríà tẹ́ ẹ̀ ń fẹ́ gbọ́ tẹ ọ̀rọ̀ mi ti hot jù fún yín ni ò torí ẹ̀ ni àwọn tó máa ń control crowd yẹn ṣe máa ti pé Auto Bola yẹn ẹ ó máa ń sọ ọ̀rọ̀ èèyàn mi ó máa ń borúkọ èèyàn ṣé mo borúkọ èèyàn jẹ́ sí tó bá jẹ́ tòótọ́ ni Elégùṣì tó bá jẹ́ pé bó ṣe jẹ́ ló ṣe ṣẹlẹ̀ yẹn sí ṣé mo promo wà sí i ṣe mọ̀ pé lébùṣì náà wà nílé ìgbàlẹ̀ ní ìgbà tí Mohbad kú ṣe mọ̀ àwọn mẹ́ta ló wà ní ìgbàlẹ̀ nígbà tí ọlọ́run wá fún wọn àwọn mẹ́ta elégùṣì onírìṣà àti wàsíù àìdé ni wọ́n wà ní ìgbàlẹ̀ the same time ni during that time ni Mohbad kú ẹ lọ bèrè dáadáa tó bá yẹ pé mo purọ́ ṣé mo kúrá you hate me because of my truth instead of you to kẹgbà fọ́gà yín ọlọ́run fi ìran wọ̀n mi correct ìran tí n bá bínú ọlọ́run kì í ṣe tẹnu mi ò fẹ́ bínú sí ọmọ mi máa ń bẹ̀ mí tí bá rí pé mọ́mì tó bí anọ́yìn tó bí anọ́yìn mi máa ń mi ì fẹ́ because when I tí bá bínú àwọn ogun ọ̀run tó bá mi ṣe wọ́n máa bínú instead of that i've just be quiet tí bá tún wá quiet tán téèyàn bá shake fún mi tí bá fi pain any yẹn máa fi ẹni yẹn máa fi pain jù mí lo. nígbà tó bá máa yá mo sun ẹkún ọjọ́ tí mo tún play ọmọ yẹn sórí platform mi báyìí when i look at him i cry i don't cry again ba, my, daddy my ọmọ òkú bàbá ọmọ mi it pains me i cry when i remember the cheating i cry when i remember how they cheat me they cheat him and still yet they kill him that's the cheating that pain me and what they did to my daughter i put smile on people's face and this put people put tears into my face it pains me ìyẹn ni mo kọ́kọ́ fi ń wo Mohbad mo kọ́kọ́ fi ń wo Wùmí gbà yẹn pé bí àwọn fẹ́ ṣèkà fún un but òun wà ní ó jẹ́ partaker of that evil God forbid I will not be a partaker although let me tell you something mo ti ń sọ tipẹ́tipẹ́ pé àwọn pípù yìí pé wọ́n bá tó bá ti fẹ́ girlfriend wọn hmm, àwọn group wọn kò ń ṣe ẹnìkan wọ́n pọ̀ gan o ní Èkó ní Nàìjíríà especially ní Èkó mọ́ Ìjẹ̀bú ni wọ́n wà àwọn gáǹgì yẹn tó bá fẹ́ girlfriend wọ́n kàn tiẹ̀ bí ẹ̀ṣẹ̀ ẹni yẹn wọn ò fẹ́ girlfriend yẹn mọ́ o wọ́n kàn believe pé pò tiẹ̀ lọ bá obìnrin táwọn ti bá sùn ìwọ tún bá sùn they can't it like it's taboo and people behave like that ayé nígbà ayé kò lóní àgọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ àwọn tó ní ọdẹ orí ló máa ń ṣe bẹ́ẹ̀ but they count themselves like a big person because wọ́n ń ṣe fáwọn in society wọ́n ń gbà lọ́wọ́ wọn má fòkò mi dáná ọ̀rẹ́ ọkàn náà máa ń kọ́ ti yé bẹ́ẹ̀ yẹn má fòkò mo fẹ́ sọ story kan fún there was a woman ìgbà tó tó dé ti olórin yìí k1 nígbà yẹn don't hate me tó bá hate me Tori k1 ayé ma máa bàjẹ́ tó bá gbógun tì Tori nítorí k1 ó máa ṣòfò ó kàn fáyé risk aye ẹ̀ àparọ́ máwọn èèyàn we can't tell it all but you can see what we are saying is happening i fight for many láìdé tí mo post lánàá àwọn èèyàn máa rò pé kí ló tún ṣe Auto Bola tó tún post láìdé ìfọ́nì tò mí mo dẹ̀ máa máa yàn wọ́n pé wọ́n máa jáde in fact mú bọ̀ náà mo fẹ́ ṣe program yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ni i will do it separate mi nígbàgbé ẹ rí pé ọkọ láìdé tí láìdé filẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ filẹ̀ of reason. orí lowó ẹ pé mo speak fún mo ṣẹ̀ṣẹ̀ ayé ẹ̀ Wàsíù Àyìndé àti gbogbo àwọn boyfriend Wàsíù wà náà wọ́tọ̀ àtàwọn àwọn girlfriend wọ́n ń lò wọ́n iṣẹ́ tó fẹ́ máa lo Wùmí fún nìyẹn they using these girls to destroy anybody tó bá fẹ́ràn wọn gangan àwọn tó ń destroy ayé wọn fún yẹn wọn lọ́ọ̀fù wọn o but bóyá wọ́n múlẹ̀ lé o bóyá ilẹ̀ ló mú wọn o we don't know bóyá ilẹ̀ ló mú àwọn people àwọn girls bóyá àwọn dẹ̀ ló múlẹ̀ we don't know they will use them to destroy dẹni tó ń kí ẹ̀ fún wọn are you getting me they will wọn ò dẹ̀ nígbà ẹni tó lè pa Mohbad ni wọ́n máa plant plants máa ń plant obìnrin fún yàn ni tó bá ti wá rí pé wọn ò lè rí ẹ lò wọ́n lè dúró dá dúró kó má lè kó má lè tiẹ̀ lè lọ́kọ àbí kàn scare everybody away from you káyé lè wà miserable ṣe rí kì í ṣe Elégùṣì nìkan àti Wàsíù ó yẹ kán kó society mo dẹ̀ fẹ́ sọ nǹkan kan tó bá mojú Sunday Igboho ṣọ́ra fún Wàsíù Àyìndé o bí mo ṣe dé yìí Sunday Igboho ṣe jẹ́jẹ́ o mo dẹ̀ dúpẹ́ kó sọ pé aṣíwájú o no problem ẹni tó bá aṣíwájú mi sọ mi sọ ó ti yé aṣíwájú ò ní fẹ́ sọ pé kẹ́nìbọ̀dì máa jáde kó máa sọ pé àwọn agitation kan torí kó máa lọ cause problem fún kó máa sọ pé àwọn fúnra wọn ló fẹ́ break Nàìjíríà you understand me but be careful about some people o even gbogbo àwọn tẹ́ ẹ ń sọ pé ẹ Ògùn state kìnnì kan ògbádà kìnnì kan kìnnì kan ìkòtò kìnnì kan kìnnì kan ìkẹ́fù o tán bá gbé yín mọ́ra wọ́n bá tún gbé ẹ mọ́ra tán tún set ẹ báyìí pa and stop saying that they should come and burn your house and kill you your children will suffer o and your wife will miss you stop saying that mo ń bọ̀ náà máa ṣe ṣáàtì ní tí wọ́n bá fẹ́ ṣe é máa ṣe yín mọ́ àwọn celebrate tàbá fẹ́ treat torí group of celebrate lẹ́wàá. <laughs> ọba saheed adémọlá elégùsì <laughs> anyway wọ́n sì ń sọ ní gbogbo àwọn tó sì ń sọ yẹn ìfá mi lórúkọ inú kinní yẹn mo ranjú mo báyìí mo á tún wò ẹjọ́ ẹ lè tag mi again kẹ́ bá mi bóde kí n fi sórí platform mi ì rí up to date mi ì tí ì kà fúnra mi mo kàn gbọ́ bí wọ́n ti ń kà ni ṣé ti yé <laughs> mo ní mo fẹ́ sọ story kan fún yín tó bá jẹ́ pé àṣírí Wùmí ò ní túbà yìí sí Wùmí sì wọ́n máa lò ó lè ẹ mọ̀ pé eh, wọ́n máa hate mi o gbogbo àwọn criminal Nàìjíríà wọn ò lè like me. but ẹ̀yin náà kí lẹ ń ṣe crime fún bíbélì sọ fún ọ ní tó bá ti tó àkókò kan ó la máa bọ́ àjàgà náà kúrò àjàgà ní ìṣòro jẹ́ fún ilé èdè criminal is like a heavy yoke on the nation okay that's why it's like people are praying it seems nobody no go i mean God don never answer ẹ fi ẹ page mi sílẹ̀ o ó ti yẹ yín ẹ̀yìn ẹ̀yin tẹ́ máa ń sọ pé you are not interested in my page you are just being <laughs> jealous ni or being hunt for the truth tí mo ti sọ Wumi is a thief Wumi you are a thief Wumi ah wọ́n fẹ́ claim gbogbo kìnìyàn á wá fẹ́ lòmíì á wá jókòó bóyá ó fẹ́ dolórí náà ni wọ́n máa sọ pé olówó pé ọmọ yẹn gbé dání gan inú ilé ẹ̀ ló wà kì í ṣe kì í ṣe olórí kì kábíyèsí ló kọ́lé fún this is what they do they kill all their husbands they, they then they want to be the owner of the house you know when somebody marry you after you have when you have a property systematically they want to claim ownership over it this is what they do criminals àwọn kọ́ màmá rí ọba orin gbogbo wọn táwọn kédọ̀gì má gbógun tì mí mọ́ gbogbo ẹ̀yin tẹ́ náwó òṣì láti ibẹ̀ yẹn ẹ má gbógun tì mí mọ́ tẹ́ náwó òṣì láti ìlú bí tẹ́ wà yẹn má gbógun tì mí mọ́ Wùmí ah that's too bad láti ìgbà tí ọdún olóhùn eh, máa kọ oh, hmm, Láìdé Bákàrè Láìdé Bákàrè tiẹ̀ ṣe kàkàràkà mo dẹ̀ láì nǹkan tó ṣe yẹn o láìkan tó ṣe ó tiẹ̀ dá kí kí lorúkọ ẹ̀ irú láìdé sìn òun àtẹnìkan ti jà mo fẹ́ kí Bíọ́dún Òkèwò náà jáde kó wọn àti tani Bíọ́dún Òkèwò àti alómàjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó wọn máa bọ́ sórí rímù wọn ti sọ́njọ́ yẹn ọkọ Ìyábọ̀ ọ̀tẹ̀ ti sọ pé kí Ìyábọ̀ àti Lizzy kan wá jà bọ̀ ní Lizzy ò lọ sí kóòtù náà lẹ́nu Lizzy Ah, yorùbá ní pírọ́blẹ́mù àwọn pírọ́blẹ́mù wà ní wọ̀nyẹn kí ìyábọ̀ òjó àti lisi kan jà bí láìdé àti kíní ṣe jà yẹn it's a nice one o torí wrestler ni but ó ní boxing ni wọ́n ń jà but wrestling wà ń bẹ̀ wrestling àti boxing ó yàtọ̀ síra wọn but wọ́n mix gbogbo wọn together wrestling ni wrestling àti boxing ni láìdé láìdé ṣe mo láìkí fìsíkẹ so lisi anjorin ṣó ilé gúngún torí mo wo program mo wo kinní kan ń jọ yẹn gbogbo àwọn boyfriend ó boyfriend rẹ mo rí ẹ bẹ so mo wá rí ẹ tí ó ṣẹ̀ṣì lẹ́lẹ̀kẹ́ tó shop up dáadáa ó dẹ̀ dúdú nísìnyí ó ti funfun ó ti bó gbogbo ọ̀rá rẹ kúrò náà bóyá ló lè sanra mọ́ ta ló ga jù nínú ìwà àti Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó ó dẹ̀ pé wọ́n máa kúrú ju Ìyábọ̀ Òjó lọ Ìyábọ̀ Òjó sì ṣe cháncháncán ju ẹ lọ Ìyábọ̀ Òjó ẹ̀kẹ́ Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó ní round face ó dẹ̀ ní cheekbone ìwọ ní oblong face face ẹ kékeré báyìí ní ọwọ́ ẹ náà tínríntírín báyìí ló ti yà báyìí ah Lizzy Anjorin ó ti ṣe wàhálà ó ti fẹ́ kú o tún wá lọ kóòtù lẹ́nu anyway ìwọ àti Ìyábọ̀ Òjó ẹ lọ sórí rí mo láìkì nǹkan tí Láìdé ṣe yẹn èmi náà mo ti ń rí ó ti ń pa mí lẹ́rìn <laughs> so a máa afẹ́fì ẹ̀yìn náà máa káṣí cruise báwọn èèyàn ṣe máa sọ pé wọ́n á ń jókòó ẹ máa ń cancel depression èmi ò wà depression but ó pa mí lẹ́rìn gbogbo àti mo ní flu yẹn bí mo ṣe ń sneeze ni mò ń wò ṣó ti yé Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin kí wọ́n lọ jà lórí kínní èmi má máa sọ bí ọdún ọ̀kẹ́ owó àti ta ni o ta ló ṣèdí ta ló ti ta ló ṣe sílé ok ọmọ yìí ni ọmọ tó ṣe fọkọ ẹ̀ sílẹ̀ yìí ń bá sọ pé kóun àti ẹ̀ lọ jà no ṣé a lè mú Yorùbá papọ̀ àti Yíbò bóyá blessing ceo àti bí ọdún ọ̀kẹ́ owó àbí no blessing sí e o no blessing sí e o Bíọ́dún ọ̀kẹ́ owó àwọn group ẹ̀ because Bíọ́dún ọ̀kẹ́ owó should be around forty something náà sí ceo ó sì wà ní thirties bí ẹ ceo ẹ blessing ceo òun àti láìdé kinní kan ìṣe láìdé bákàrè láìdé nǹkan tó ṣẹ̀ ṣèdí lẹ́njọ́ mẹ́ta yìí òkè lórúkọ ọmọ tó kó Germany tó lọ bẹ̀rẹ̀ orí burúkú Nàìjíríà yìí òkè lórúkọ láìdé kinní kan ṣáà ni àti blessing ceo ẹ bá mi máàjì wọn pọ̀ ẹ ń tà lè máàjì pẹ̀lú bí ọdún ọ̀kẹ́ owó bí ọdún ọ̀kẹ́ owó àbí ká mú bí ọdún ọ̀kẹ́ owó pẹ̀lú bí ọdún ọ̀kẹ́ owó àti ìyábọ̀ òjó àti lisi àwọn ti máàjì ara wọn together ìyábọ̀ òjó plus lisi and lisi ìyẹn is called to one bí ọdún ọ̀kẹ́ owó àbí ká mú bísí ni bísí ọ̀lẹ́ ìyẹn coward ni she's a coward She also bí ọdún kan also also she's a coward but the two of them Laide Oyedeji oh Laide Oyedeji you get it and ah, Blessing CEO on the rim but Blessing CEO máa na bí Blessing CEO máa na Laide o <laughs> torí crazy ni bí Blessing CEO mi ì dẹ̀lẹ̀ sọ ó lè má lẹ́nu no nísùrù nísùrù nísùrù nísùrù nísùrù blessing CEO pẹ̀lú blessing eh, blessing èmi Nkechi blessing yes yẹn ló dáa ẹ máa bá mi kọ́ pọ̀ ẹ bá jẹ́ ká kọ́ sílẹ̀ oh, kò síwèé ń bíbá jẹ́ nǹkan sí àmì ìdẹ̀lẹ̀ kọ àwọn eléyìí sínú bible mi it's no right to write something in the bible ilé ìkébèrè ah gbúbọ̀ náà. mo máa lọ ṣe máa kọ́ blessing CEO àti blessing kínní àwọn yẹn blessing CEO ikechi blessing àwọn méjèèjì yẹn orí rí Eh, but blessing si o CEO nídìí ìdí ikechi is na, na original original but àwọn tó bá ṣe ìdí yẹn ni mo fẹ́ gbé pọ̀ so ti eh ẹ̀ ìkéèsì accident bá wa. wà <laughs> ọ̀kẹ́ owó mo ti ẹ̀fẹ́ wò wo rí rim ṣẹ́rí lánàá àtàná mo ti wá láìpẹ́ láìdé láìdé is a bad girl girlfriend àwọn ó ti bá yí ọkọ ẹ̀ jẹ́ rí wọ́n dẹ̀ ti gbowó lọ́wọ́ ọkọ ẹ̀ lára bọ̀ tí ó ti dà ipò ti repent dẹ̀ but mo like láìdé láìdé na na na correct body o ara body ẹ̀ ló sì lò ah mo dẹ̀ ní flow <laughs> láìdé body ẹ̀ ló sì lò to God mo like body ẹ̀ kò ṣe dí kò ṣapá kò ṣe ó dẹ̀ ní body ó ní mọ́sù ó ní mọ́sù. Hmm. àwọn alápá fẹ́lẹ́fẹ́lẹ́ a máa gbé wọn pọ̀ àwọn onídìí a máa gbé wọn pọ̀ Auto Bola is versus ah, máa na ẹ sábọ̀dù pa ẹ má gbé ẹ sábọ̀dù wá ẹmẹ́ni tó bá ní ẹ̀ṣọ́ lára díẹ̀ fún mi ẹ sábọ̀dù ẹ fẹ́ kí lọ pààyàn ni kí lọ ju ẹ̀ṣẹ́ sójú ẹ̀ kójú ẹ̀ lọ yọ mi ìbá yorùbá ni mo fẹ́ èmi ò kì í jà no mi ìjà èmi kóòṣì làwọn àwọn kóòṣì ò kì í jà kóòṣì bẹ́ẹ̀ ni coach ni àti george ni wá mi ò ṣe èmi àti èmi no ẹ sábọ̀dọ̀ àti bímpẹ́ aláṣọ àdúrà ni ẹ <laughs> sábọ̀dọ̀ àti versus bímpẹ́ aláṣọ àdúrà ṣó ti yé èmi àmì george so london làwọn ti máa ṣe lórí rim bọ́dẹ̀ jẹ́ dublin ṣe mọ̀ pé ìgbà tí wọ́n lọ jàǹjọ́ sí kíní ni wọ́n ti lọ ṣó ti yé yín mẹ́yẹn aláṣọ àdúrà versus ẹ sábọ̀dọ̀ ẹ pé wọ́n ti jẹ dówó ọkọ̀ rí èmi àwa settlement làwa àwa judge làwa so ti yé láìdé bákàrè champion ló kọ́kọ́ gba fẹ́ ẹ̀wẹ́ ẹgbẹ́ ẹ̀fẹ́ ìmọ̀fẹ́ ẹni tí mo lè match pẹ̀lú bí ọdún ọ̀kẹ́ owó ni kẹ́ bá mi wá ẹni tó bá tiẹ̀ guest fún mi nínú industry yẹn bí ọdún ọ̀kẹ́ owó bí síbi dàpọ̀ òbé so ó máa jẹ́ kán wọ́n ní bí ọdún ọ̀kẹ́ owó versus nkechi blessing <laughs> nkechi blessing dtn na natural o ìdíbí and thirty dẹ̀ ní èjì by èjì lẹ́fẹ́ fẹ́ mú wọn mo yo lawal okay Eh, mo yo lawal okay ẹ máa má ṣe okay mo yọ pẹ̀lú ta ni àwọn tó a le mú yibo, yibo no is part of it o àwọn celebrity là ń sọ a lè mú yíbò ẹni tó bá ti àwọn tó ṣèdí yẹn ẹ mú ìdí pẹ̀lú ìdí àwọn tó ba ti ṣèdí ẹni tí de ba jẹ́ natural ẹ mú pẹ̀lú natural because in case of casualty wọ́n ti ṣe mọ̀ pé wọ́n insurance pé ìdí eléyìí wọ́n ṣe ṣe ni wọ́n ti rí àpá ń bẹ̀ so ò ní lọ ẹ̀ torí ẹni tó bá lọ gbé tí ò ṣe dí pẹ̀lú ẹni tó ṣe ìdí ẹ̀ tó bá lọ fi sísẹ̀mù lọ gbá ìdí kejì tó lọ jò yìí ṣe rọ́ ẹ tíra ìkẹ́ bá mi wá ẹni tí òun bí ọdún ọ̀kẹ́ owó ẹni tó ṣèdí ni kejì blessing kéré kejì blessing kàn ní mm, bọ́dì ni tó ṣe gbangba ọmọdé ni thirty something ni kejì blessing òun àti ìkejì blessing Blessing CEO òun àti Láìdé ló máa ṣe torí ìyẹn náà ṣe di of reason, ẹni age group tẹ̀ ni wọ́n Láìdé Láìdé ẹ̀hẹ́ wọ́n ní Bíọ́dún ọ̀kẹ́ owó versus okay Bobrisky. <laughs> ọlọ́run ó ti pẹ́ tí mo fẹ́ yí báyìí láyé mi rí o <laughs> it's good it's good <laughs> okay sisi mama I àbí bọ̀dá sisi I kìlá okay no problem You know what? okay mọ̀tì <laughs> ó máa lọ fi egungun ọkùnrin wọn ò tí yọ nine ripsi ṣe mọ̀ pé nine ni ọkùnrin máa ń ní ìṣẹ́fù <laughs> lóbìnrin máa ń ní ó máa fi egungun ọkùnrin nà bí ọdún ọ̀kẹ́ owó mi lè ìyẹn náà wà òkè adẹ́fi yẹn bí ọdún ọ̀kẹ́ owó fasọ sí <laughs> risky. ó yá ó yá ẹjẹ́ kan it's good o ẹjọ́ kan bẹ̀rẹ̀ kiri because they are doing it for us also in America you can see seriously and nothing say it's entertaining you know àti gbọ́ story àwọn ti sọ gbogbo story tó ẹjẹ́ kó tún bẹ̀rẹ̀ wrestling sí la fẹ́ máa wò láìdé náà ẹnu kọ́kọ́ bẹ̀rẹ̀ ó dẹ̀ gba champion in fact láìdé mo <laughs> láì ó ṣe fi ìkórè ni mo láìkẹ mo <laughs> alátàlọ́ ẹ̀ mo mo rẹ́rìn mo fẹ́ wọ́n bá la ẹni tó bá tó bá lọ làdí àwọn èèyàn tó ṣe ìdí tó bá lọ bọ́ọ̀sì Bobrisky ẹ̀hẹ́ Bobrisky àti Láìdé àmì àti Bíọ́dún Bobrisky ẹ̀rí oògùn tí mo ń lò tàlà náà for flu Bíọ́dún. Bíọ́dún Bíọ́dún dà pẹ̀lú Bobrisky but ọkùnrin ni Bobrisky torí egungun ẹ̀ mẹ́sàn-án ni but Bíọ́dún á manage ẹ̀ bẹ́ẹ̀ okay so ta ló ṣèdí ó naturally o tó ṣèdí naturally tó dẹ̀ wà ní irú Fúnkẹ́ Akíndélé ń sìn òun àti kẹtíẹ ṣe kẹtíọ ni àbí kí ló ń jẹ kẹtẹṣọ ṣe kẹtẹṣọ àbí kí n tẹṣọ mi mọ ọkọ tó ló jẹ bí ṣe mọ pé Fúnkẹ́ Akíndélé náà lé gbogbo o babu be this babu this àkórí kárúfì o but irú kẹtẹ́ńṣọ̀ yẹn náà kẹtẹ́ńṣọ̀ àti bíọ́dún àti búkẹ́ akíndélé fúnkẹ́ ó ti yé àfẹ́jà ọkùnrin tóbìnrin ni tonto okay okay tonto eh, tonto actually if it's not because ìyàbọ̀ as ó ti ṣùsì lisi tonto could be, be good for tonto and ìyàbọ̀ ó máa jẹ́ pé but Yabo yabo already ti shoes Oko yabo gan ló tiẹ̀ shoes lisi fun fun fun ìyàwó ẹ̀ ṣó ti yé bẹ́yẹn òun ló shoes ẹ̀ wùmí tori ola ẹ wùmí tori ola òun ati ta ló máa good ẹ wùmí torí ọlá àti nkechi blessing ó kàn jẹ́ pé tó bá lọ jókòó ó máa lọ jó fìdí yẹn jókòó tí nkechi blessing máa lọ fìdí yẹn jókòó sí orí ìyẹn náà máa strong o strong torí ọlá wùmí torí ọlá náà níkebe ó máa strong ẹ wọ́n match pẹ̀tì eh, mi lè sọ bóyá Nkechi Blessing máa lágbára o torí tíyàn bá ti lọ ṣèdí bẹ́yẹn but àwọn méjèèjì wà òkè ẹ eh, that is eh, wùmí torí ọlá àti Nkechi Blessing so Nkechi Blessing mi Blessing CEO pẹ̀lú Láìdé. Mm wọ́n ní Moyọ̀ Lawan ṣé mi ìdẹ̀mọ́ ẹni tó ta ló jẹ́ Moyọ̀ Lawan òkè ṣé Bobrisky lẹ fún bí ọdún ọ̀kẹ́ owó àbí Bobrisky àbí bí ọdún ọ̀kẹ́ owó body is natural irọ́ ni it's not it's not natural see to God but ṣé Bobrisky lẹ fún ṣé ọ̀kẹ́ owó ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé ó máa láìkì ọ̀kẹ́ owó ṣé ó máa láìkì Bobrisky tẹ bá dẹ̀ ti fẹ́ lọ make sure you go with your nails natural nails because nail kìíní lánàá ó jábọ́ o nail Láìdé Bákàrè ó yọ lánàá o ó yọ so when you are going make sure you go with natural okay torí pé tí èkánná Bobrisky yẹn tó bá lọ yọ accident máa pọ̀ o ó ti yé bẹ́ẹ̀ yẹn so bí ọdún ọ̀kẹ́ wo ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó láìkẹ́ to tòótọ́ ni ìjà yẹn gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn wọ́n bọ́ Láìdé sọ pé celebrating pastor celebrate thank God mi ti di celebrating ó ti yé bẹ́ẹ̀ yẹn mo ti ta ló ní orí Facebook hmm, ta ló máa múra wọn náà lórí Facebook tó náà jọ náà no ẹ jẹ́ kí ẹ sábọ̀dà ti bí n pé kìnìún kan sì máa jọ fà bó dẹ̀ jẹ́ normally no group àwọn tó yẹ kó jọ fà á bíi mi ìfẹ́ pé màmá yẹn sí mi ò màmá yẹn ò láìkí wàhálà àwọn gúrùpù wọn ṣó ti yé bẹ́ẹ̀ màmá yẹn ò láìkí wàhálà níbàjẹ́ yẹn. Mide Martins ẹ̀hẹ́ Mide ah Mide Mide Mide Mide Mide strong o Mide strong o natural body ló gbé o Mide Martins òun àti ta ni òun ẹ bá má jí Mide Mide àti ta natural body ló gbé natural plus natural ẹ máa gbé pọ̀ kẹ gbé ìdí plus ìdí kẹ gbé cough plus cough ẹ ti gbọ́. láìdé ń sẹ́rí pé bó ṣe ṣe lánàá ẹ̀ láìdé pẹ̀lú i mean midé martins pẹ̀lú ta ni o midé pẹ̀lú ta ni o ni òun wo àwọn ah eh, madam Ṣajẹ àti eh, no, no, no, àti lọ́lá ìdíje no. Wùmí àti Wùmí no ta nínú àti dọ̀dọ̀ obìnrin yẹn máa lọ wò dáadáa máa tiẹ̀ lọ wá ẹsẹ̀ ní orúkọ sí mi Esabod versus ọba ńlá ok Mide and Wùmí torí ọlá Mide and Wùmí torí ọlá ok yes good mídíà omi torí ọlá bọ̀ tí ẹ̀ tí ẹ̀ fún mi lẹ́yìn tó máàjì pẹ̀lú ọ̀kẹ́ owó ẹ̀ fi bísí mi dàpọ̀ bẹ́sẹ̀ ni <laughs> ó máa dẹ̀ lè ja o bísí à bísí máa lè ja <laughs> ó máa dàbí bísí máa lè ja ó ti yé bísí máa lè ja ó máa lè ja. <laughs> madam ṣáájà àti tóyìn tòbátò. Tóyìn tomato okay àti eh, kìí ṣàdébọlá àti Tóyìn tomato no àti Tóyìn tomato àti Tóyìn tomato ah, sájọ ṣàjẹ tóbi ju ti àti Tóyìn tomato lọ o àwọn ṣàjẹ àti kínní ni eh, <laughs> Tóyìn tomato ṣé fẹ́ ṣe fẹ́ nìyẹn ẹ bèrè lọ́wọ́ wọn ẹ̀ eh, ta lẹ́ máa gbé madam Ṣadé àti fàlíwèrè pè <laughs> fàlíwèrè pè àti madam Ṣadé àwọn ló máa da àǹtí Tóyìn tòmátò àwọn àtàǹtí Tóyìn Adébọlá àǹtí Tóyìn Adébọlá wọ́n ṣe kokoroko àwọn ẹmọ wọ́n ṣe kakaraka ẹmọ <laughs> wọ́n ṣe kakaraka mm, irú àǹtí Tóyìn Adébọlá yẹn àti Wùmí madam Ṣadé àti Fàlíwèrèpè yes you are right madam Ṣadé àti Fàlíwèrèpè good combination wọ́n tó ẹ bá mi organize kí ni ìyó ẹjọ́ ẹjọ́ ọlọ́run àwọn tó ń gbọ́ ẹ bá mi organize ẹjọ́ so kí wọ́n máa lọ sórí rí mẹ́ organize ó lè jẹ́ lẹ́kọ̀ọ́ kí ẹ kọ́ máa ṣe state ẹ ó lè jẹ́ national ṣe ẹjọ́ ẹ bá mi organize tó tọ́ ni o Tóyìn Adégbọlá is also Tóyìn tomato no Tóyìn tomato is àǹtí Tóyìn. Um, kí lórúkọ àǹtí mi ọmọ Oǹdó yẹn Tóyìn Adégbọlá àǹtí ọdọ òkìní ni wọn aṣẹ́wó tó lè mẹ́ta làwọn méjèèjì bọ̀ wọ́n ṣe Tóyìn tomato ẹni tó ń ṣe Tóyìn tomato ni àǹtí eh, um, um, ṣóbọ̀wálé ṣé ti yẹyin mẹ́rin àwọn ló ṣe Tóyìn tomato àwọn ni Tóyìn tomato Tóyìn Adégbọlá aṣẹ́wó tó lè mẹ́ta làwọn méjèèjì tọ́jọ́jọ́ ṣe aṣẹ́wó tó lè mẹ́ta gbà yẹn so ẹ má mix things together we know mo mọ̀ wọ́n mo mọ̀ wọ́n dáa mo wo fíìmù wọn dáadáa ṣé ti yẹn ṣọlá ṣọbọwálé yes ṣọlá àti ṣọlá ṣọbọwálé yẹ àti ṣọlá ṣọbọwálé àwọn ní Tóyìn Tòmátò so àwọn àti mi ò fẹ́ fún ọ ní egungun torí egungun àti adébọlá yẹn ó máa le bí mo ṣe rí yẹn o egungun wọn le o kò ń ṣe o tẹ́ bá ti rójú wọn ìyá mi pọ́n máa ń láì kọ́ so àwọn tó bá gẹrun yẹn you know Odo ẹ le fi jọ́ọ̀jì ná egungun wọn ma le mo fẹ́ wá irú àǹtí ẹ kí lorúkọ ẹ Wùmí ẹ yo àwọn ló máa gùdù fún àwọn méjì yẹn yes ẹ ṣáà ti mọ ẹ Wùmí ẹ mú àwọn èèyàn àwọn èèyàn wà nínú industry náà ẹ mú orúkọ wọn jáde àti ìmọ̀ àwọn ọkùnrin obìnrin la fẹ́. Hmm, ta ni ó máa fún Bísọ́lá Badmus ta la máa fún Bísọ́lá ọ̀hún. Bukky Black ló yẹ kó bọ́dọ̀ Bukky Black jùlọ dáadáa ah Bukky Black tiẹ̀ ṣèyàwó lẹ́nu yọ mẹ́ta yìí ọkọ tó fẹ́ gan tiẹ̀ hàn sàn hmm, rama òun ò sí Nàìjíríà òun ò sí Nàìjíríà bọ́tẹ́ ẹni tó wà nílùú òyìnbó náà ó máa ń lọlé dáadáa ó lè pastivate náà kí lorúkọ èyí tó ṣe ẹ̀rẹ̀kẹ́ tó tọ́nú ń fẹ́ ọkọ wọn lẹ́nu tó ń fẹ́ ọkọ wọn lẹ́nu jọ́ mẹ́ta yìí òun àti torí ọlá ló yẹ kó múra wọn èyí tó ń sọ pé girlfriend MC tó ṣòkú yẹ lẹ́mìjọ́ mẹ́ta ẹ̀ òun àti torí ọlá torí wọ́n fẹ́ irú fìsíkì torí ọlá ló ní ó kàn ṣẹ̀rẹ̀kẹ́ bí ẹ̀rẹ̀kẹ́ ìyàwó ògùn gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí èbú tí Bukky Jesse Bukky Jesse àti tanínú <laughs> Bukky Jesse àti tanínú tí wọ́n fẹ́ fún wọn àti yàn kíyèsí. àti ìmú torí Facebook ẹnìkan náà máa kọ́kọ́ lò dẹ̀ bí ẹ̀sàmpù lórí Facebook àwọn tó lè tán lè travel dáadáa ẹ dúró mò ń mi ìka bíbá happy new week ma thank you ọmọ ìyá iye mi Oh, kún o wọn ní Bukky Rice Bukky is not in Nigeria. Bukky Wright is not in Nigeria Ọmọwùmí Eh, ẹ̀hẹ́ Ọmọwùmí Ògúngbè òun àtòríọlá they are physique wọn the same thing ni okay Ọmọwùmí Toríọlá physique wọn ni the same thing So, ti yé physique wọn the same thing ẹ mu orúkọ jáde ẹ mu àwọn àwọn obìnrin yẹn wà nínú industry àbí bí Láìdé ṣe gba kọ́ọ̀bù lánàá ẹ̀rí it's a good one o wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn kí Nàìjíríà wọ́n lè wọ́n kọ́ bẹ̀rẹ̀ fún wọn tẹ́lẹ̀ tó bá ti win by kó tó ẹ bá ti participate nuclear ó níye tó máa gbà bó ṣe ń gbà ọgbà wọn ṣe wọ́n wà lamẹ́ríkà wọ́n ṣe àwọn www àbí ẹ̀ ní mo máa ń wo kíní yẹn gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa máa wò a máa máa judge ẹ̀ it's a good one entertainment ni ẹ mọ̀ pé ń sin oríṣiríṣi wọn kó ti confirm confirm ẹ jẹ́ kó tó bẹ̀rẹ̀ sí wrestling wrestling ni kó tún bẹ̀rẹ̀ sí tó bá ṣe tóbìnrin àwọn ọkùnrin náà máa ní titi wọn bọ̀ tóbìnrin yẹn ló fọ́nì jù ó ní bẹ́ẹ̀ lọ́mọ princess faith bọ́lọ́ bọ́badé it is well Bukky Jesse vs Joko ah ọlọ́run dájì mí mi ti mọ̀ Bukky i mean um, no Bukky Jesse vs no Bukky Jesse kò ní bọ́dì. Body inú jókòtadé tẹ̀ ṣe ń bí mi jókòtadé yẹn téèyàn bá ti lè sọ̀rọ̀ ọmọ mi báyìí I hate the person ọjọ́ tó ti sọ̀sọ̀kúsọ ọmọ mi I don't like that girl jókòtadé ọmọ ìpẹ́ ni ó sọ̀sọ̀kúsọ ọmọ mi tí n bá lówó ní future mo ṣe máa bá yé ẹ̀jẹ̀ ọlọ́ngbọ́n gbètè ẹjọ́ gidi ẹjọ́ tó le yes though ẹ má dárúkọ ẹ má dárúkọ ẹ sórí platform mi there's some people I cannot I don't like them Anybody go for mommy I don't I no dey like them although gbogbo àwọn tí mo dárúkọ go for mommy but torí pé òun jẹ́ ẹ̀pẹ́ ó tún wá story tí ò ṣẹlẹ̀ tó tún jẹ́ ẹ̀pẹ́ tó dẹ̀ mọ̀ pé bàbá anyway bookie Jesse òun at ẹ̀yẹ no start your bookie Jesse eh, Bukky Jesse Anamayo one. no. Bukky Jesse àti kinní ló yẹ kó wà ní kinní kí lorúkọ ẹ̀ òòṣà Bukky Jesse àti òòṣà ní ìmẹ́ tó yẹ kí n fún anamáyọ̀wá. <laughs> tó bá jẹ́ pé nàìjíríà ni anamáyọ̀wá àti nkechi blessing ni mo ti. <laughs> I am from Ìkàrẹ́ Àkókó. Okay, Okela Inuodi I'm your sister oh, okun o bẹ́ẹ̀ rí ìyan ẹ̀rọ Inuodi ṣeré ṣàlàáfíà wà á mi ká kí hàn o ṣé gbogbo rẹ̀ dùn ṣé dán ṣé ìsìnrẹ́ oro hmm, omi kí hàn lóde o so òbú ẹ̀ lò ó ṣé mo sọ dáadáa mo gbédè náà mo ń sọ èdè lómi a máa kọ́ nǹkan tá à ń sọ yẹn sí a ti fẹ́ gbé tẹ má jẹ́ ká gbé torí Facebook wọ́ tó tán àwọn celebrity yẹn yẹ ká kọ́kọ́ mú celebrity on the ground not celebrity on the Facebook first. Uh, Bukky Jesse òun àti Debbie eh, wọn tó wà ní Germany yẹn àwọn méjì yẹn ọba ńlá Elizabeth ọba ńlá Elizabeth ò ní stature púpọ̀ o ìṣe òun àti ìta ló lè múra òun náà mú bọ̀ á bá wá sẹ̀tì ẹ̀bálá Elizabeth. Eh, okay Bukky jese àti òun àti Kudino Kudino ò ní stature Bukky Jesse sì ní stature díẹ̀ ó yìí ṣàyà gbangba ó ní gẹ̀láyà ó ní pọ̀láyà béèrà irú tí ò bá jẹ́ pé wọ́n ti dọ̀rẹ́ sí irú ìyá àbàdàn lóò ó máa fi ìyá àbàdàn máa na ó máa na Elizabeth ọbalápá o ìyá àbàdàn ìyá àbàdàn. Hmm. Adébímpé aláṣọ àdúrà actually ná bó bá ṣe pé a fẹ́ ṣe wrestling yẹn ká fẹ́ ṣe dáadáa irú àǹtí irú mọ́mi àbíkẹ́ communication sí òun àtẹ sábọ̀d ó ti yé tó bá jẹ́ by age ṣó ti yé bẹ́ẹ̀ by age àti wọ́n senior ni àǹtí àbíkẹ́ communication àti ẹ̀hẹ̀ ẹ̀ òun àti ẹ̀ sábọ̀d ni irú Elizabeth Obanlansin stature òun àti aláṣọ àdúrà the same tí wọ́n fẹ́ jọra wọn kò sí bẹ́ẹ̀ wọ́n lè múra wọn fún wrestling bó ti jẹ́ ìwọ̀n náà ta ló ní kìmí jù aláṣọ àdúrà máa ní kìmí jù o aláṣọ àdúrà tó ti gbéyàn pé ó ń gbé wéètì tó yẹ pé máa ń gbéyàn lójoojúmọ́ iná people in abroad dey used to happen Bukky Jesse and Abike hmm, mo ń Abike Abike tí Abike. Bukky Jesse òun àti Yinka TNT ló yẹ kó no normally Bukky Jesse àbí Bukky Jesse òun àti òun àti Kudi Kudi àbí Yeye Kudi Bukky Jesse àti Yeye Kudi mi ì tí ì rẹ̀ tó má ṣe mò ń wẹ̀ tí mo fẹ́ fún àbí kí n fún Adamáyọ̀wá ní no. Bukky Jesse àti Yèyé Kudi. àwọn méjèèjì mi mẹ́ẹ́ tó máa nura wọn <laughs> tó máa fẹ́ yẹ báyìí jẹ́ ní wọn. aláṣọ àdúrà versus eh, level torí bíi fifty something yẹn òun ni. Eh, eh orogún esabod kí lórúkọ ẹ ẹ kí lórúkọ ẹ tó wà mẹyìn Elizabeth Obanla àti Adebimpé Aláṣọdúrà is good their match is good. Bukky Jesse àti. Kúdé owó ó good òun Kudi Kúdé Kúdé náà ní àyà díẹ̀ kò ní bọ́ǹbọ̀n ó máa ń fẹ́ wọ bọ́ǹbọ̀n ńgbà míì láti wọ ṣòkòtò ó fẹ́ jọra wọn díẹ̀ òun náà láyà díẹ̀ age group náà dẹ̀ ní Bukky Jesse àti Yeye kudi. Hmm. mo ń bọ̀ tẹ́ni fún òun torí máa lé gbogbo kìnìún náà máa lé gbogbo lé gbogbo àbíkẹ́ wọn àti mo ń bọ̀ mọ yẹn wá ti àbíkẹ́ yẹn mo máa pe àbíkẹ́ kò tí kan àbíkẹ́ mo ń wá máa ní kò gbé kan o lè lọ gbé ọ̀dọ́ ìgbà míì ìṣan Michael àti kí lorúkọ ẹ̀ tífù èṣù wọn máa ń jà wọn dẹ̀ ga jura wọn lọ àtìgbà míì ọ̀hún àti ọ̀dà tẹ́kà náà máa ń múra wọn tó yẹ pé wọ́n kúrú síra wọn so tó yẹ pé rock àti kí lorúkọ ẹ̀ tó yẹ pé wọ́n ṣe so a lè má mú bàìkì náà ẹ ṣáà máa ẹ jẹ́ ká máa mú dáadáa ṣáà Bukky Jesse fasos Abike ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn ma máa ẹ said ma ma ma máa tún kíní nǹkan gbogbo ń tẹ́ bá kọ sí bíbá mo ma tún kọ o you understand me ẹ fún anybody ní mo dẹ̀ ti ọ̀rọ̀ gidi dẹ̀ ni mo sọ dé bíbá yìí o ah Wùmí o ma ń ṣoògùn kó ràn mí o Wùmí kò ràn mí <laughs> àtẹ̀kọ́ mi ìdẹ̀wá kọ̀fù mi ìdẹ̀wá sneeze that's good so later a ma ṣe yẹn ẹ̀hẹ́ ibi tá a sọ dé ni wípé hmm, ọ̀rọ̀ Mohbad àwọn tó bá ti tó ẹ̀ ti já mọ́ lọ́wọ́ àwọn ọba tó bá ti já mọ́ lọ́wọ́ tó bá ti yá tá bá máa mú àwọn ọba <laughs> tá bá ti fẹ́ mú àwọn èèyàn tó máa lọ jà ó ti yé yín irú àwọn tó lágbára ń gòrò ń sìn tá a bá fẹ́ múyàn tó bá ti dìgbà tọkùnrin màá ní kí màá ní tó bá di tọlọ́kùnrin tó bá ní kébì máa tó bá jẹ́ tọba tó bọ̀sọ́ba a máa débi tọba yẹn tó bá ti yá tó ń fẹ́ lọ ja wrestling irú ọba ìkàtẹ́sìn ọba elégùsì ń á mú ọba kí lorúkọ ọba tó wà lọ́pọ́sìtì yẹn ọba ti ọba ti kí lorúkọ ẹ̀ ọba kan tó wà ní opposite mi ìmọ̀rúkọ ọba yẹn ọba yẹn àwọn méjèèjì máa múra wọn ta ló máa ehm, eh, kí lorúkọ ẹ irú Sunday Igboho ń sìn ta la máa tẹ̀ ní kí Sunday Igboho mú MC àbí Wàsíù tó bá fẹ́ ja wrestling irú tó bá fẹ́ ja wrestling sí àwọn tìgboro yẹn ṣé irú K1 ń sìn àti. kí lorúkọ ẹ̀ no Sunday Igboho àti ni wọ́n lè jọjà wrestling ìta ló lóògùn lóògùn <laughs> tó bá ẹ now let's talk. ó ní àlàáfíà mi mọ́ mi àtàtà àbújá mi mi ń lò gẹ́gẹ́ gẹ́yìí kárẹ́ ọmọrùn fọ yé ìwọ́rùkà rẹ kọ̀wé ew oh, that's good abuja mi mi ń lò I am always following you I love your program ma thank you God bless you mo má kí orúkọ rẹ yẹn mi ká má kí orúkọ rẹ yẹn faith. Bobade. Okay, Bobade. God bless you, darling. It's a problem. Okay, wọ́n mọ gbogbo ilé ìwé ẹlùmọ̀ mi wọ́n sì tẹ̀lé wọ́n mọ gbogbo ilé yìí. So, you irú tó bá kú tọkùnrin ń sìn. Davido àti tani ná. Davido àti tani o, òun àti Ọlámidé. Wọ́n rí ṣe ẹ̀ǹdí bákan. Lóòótọ́ Ọlámidé rí ṣe ẹ̀ǹdí púpọ̀. Davido Davido àti tani a máa mú àṣàkẹ́ àti burna boy mi ìfẹ́ mú burna boy papọ̀ pẹ̀lú torí burna boy yẹn ya òsínwé òsínwé kó má lọ nà Davido pa wàsíù àti bóyá mc no Sunday Igboho tálẹ́jọ́ ẹ bá mi gẹ̀ẹ́sì ẹ sọ̀jẹ́sì bẹ́ẹ̀ má bẹ̀rù ẹ má bẹ̀rù èmi mo ro platform mi mo ní èmi mo ní platform mi tí èèyàn bá fẹ́ sọ pé a fẹ́ ok tó bá sọ pé ó fẹ́ ṣe wrestling yẹn irú téèyàn bá sọ pé ok Sunday bo wà available ta ni mo lè fún Sunday Igboho nínú àwọn méjèèjì ṣé kéwọ́n ní abemsi. ẹ sọ̀rọ̀ náà ọmọ yèmí ìwé obe ìwọ bọ́rẹ̀ mi fọ̀ àyà rẹ̀ ké já àbọ̀nà ọmọdé fọ̀rọ̀ tàbá dọ́dọ̀ ní Bukky Jesse Àbíkẹ́ Jagaban Àbíkẹ́ Jagaban. Anyway, let me go for now. I'll come back again. So, Wunmi, please, a ti sọ̀rọ̀ ní ọ̀rọ̀ dancing. A dẹ̀ tó ti a ti fi kò jókòó, it's not a joke o. So please go and do your DNA and do necessary thing. Let us know exactly what happened to your husband. The case, you guys trying your best for the case to be buried, but it cannot be buried, all right? It cannot be buried. It cannot be buried. It cannot be buried. Because we want uh, <clears throat> such attitude and activities to be stopped in our land. That's it. Bye for now.